الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أرقفهم ولهم وبا أترى الكي ولهم أتي غيره fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín ní ìtẹ̀síwájú bí tí a bá àlàyé tíra àfáà wa Sheikh العزيز بن عبد الله بن باز رحمه الله رحمة واسعة بتي أجدرو ناني آتي ما تسواجو نقا àlàyé báwo ni ẹni tó jẹ́ aláàárẹ̀ báwo ni yóò ṣe kírun ẹni tí kò lálàáfíà ọ̀nà wo ni yóò gbà ṣe ìmára. inshallah ta'ala ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lẹ́nu náà. nípa ẹni tó ṣe wípé kò lè rúkú bóyá bí ọlọ́run ṣe dá ó kulẹ̀ ti wà ní rúkú gbà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀yìn rẹ̀ tẹ̀ wọ́n ní wà ìlàmì yóò kínú ó àn yọ̀hìnìyà bọ́hàràhó hátà ọ̀kọ̀bátá pé tí ẹnìkan bá ń bẹ tó yẹ pé kò lè tẹ ẹ̀mí ẹ̀ ìpele ń tàṣe pé yóò wà tẹ ọ̀yìn ò ṣe tẹ̀ ọ̀hún ṣe tẹ́ bó ní ó ṣe wá òkú wọ́n ní wàyí ká ní zahruhu mutaqawwasa tó bá ti pé ibi tí ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn ẹ̀ ti tẹ̀ àtàkọ́wọ́sọ ọ̀nà ní minal qaws ọ̀hún ọ̀fà bó ṣe tẹ̀ ẹ̀ńtẹ̀yìn ẹ̀ bá tẹ̀ bẹ́ẹ̀ fasọ́ọ̀rọ̀ ká annahu rọ̀kẹ́ tó ti wá dàbẹ̀ ni pé bí bá rìn lọ́gán bí ẹni tó rù bí ṣe máa rìn famata arada ruku'a zada fínìfínà èyí pé tó bá ti fẹ́ rùkú ní tí ó kàn sí ni pé yóò jẹ́ kí ẹ̀yìn rẹ̀ yóò kàrà tún wálẹ̀ díẹ̀ sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ qalila díẹ̀ wa yaqrubu wajhuhu ila al-ard fi sujud akitara mina rukọ ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣe sujud ní tí ó fi ṣe yàtọ̀ láàrin ẹ̀yìn láàrin òkú àti sujud ò ní pé yóò jẹ́ kí kíní yẹn ó tún wálẹ̀ yakurubu wajhuhu ojú rẹ̀ yóò wálẹ̀ ila al-ard lọ sílẹ̀ fi sujud nígbà tó bá wà ní sujud akthar mina rukọ ma amkana wu dhalik ju ti rukú lọ gbogbo bá ṣe lágbára láti lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa lẹ́nu yẹ́kùnrin alẹ́ ìmá ibi rásìhí kàfà oníyẹ̀tú wọ̀lùkọ̀wọ̀ àfáà nígbà mí ń bẹ ẹlòmí ò tiẹ̀ lágbára láti lè fi orí ọrùn báyìí ṣàpèjúwe ẹ̀ẹ́dẹ̀pá ṣàlàyé fún wa ẹlòmí ń bẹ kò lè gbé ara kankan a ní kó máa forí ṣe àpèjúwe ẹlòmí tí wọ́n ń bẹ tó ṣe wípé kò lè forí gan kò lè forí ṣàpèjúwe bóyá ọrùn ẹ̀ wọ́n di nǹkan mọ́rùn yẹn tí ò ṣe yí sọ́tún sósì kò ṣe gbé wájú kò ṣe gbé sẹ́yìn abẹ́lẹ́ wọn bá mi tóbi rẹ̀ kí ó má fi ara nà wá àfààní ẹni tó bá yẹ pé wọ́n máa lẹ́nu yọ́kùnrin ẹni tí ò bá ní kápá alẹ́ ìmọ̀ alẹ́ ìmọ̀ ìṣà sáìn kó forí ṣe àmì ìrásìhí kàfá òníyẹ̀tú wọ̀lùkọ̀ọ̀lù ó ti tó fún onítọ̀ kó kàn sá lánìyàn àníyàn ni kó fi máa kírun wọ̀lùkọ̀ọ̀lù kó sì máa sọ̀rọ̀ bó ṣe dúró náà olùkọ́ kan sọ pé Allahu Akbar kó máa fi ọkàn sí báyìí bí o tiẹ̀ lè mẹ́ra lójú kan kó máa fọkàn sí ẹ̀rí pé kọ̀ǹdíṣàn yìí ó ti lágbára wàlá tẹ́sìkòtò ánìwò sọ̀lá ní táwọn yóò wà máa sọ ní pé ah, pẹ̀lú kọ̀ǹdíṣàn tó wà ẹwà ajá sọ pé kófìrin ilẹ̀ wọn ni rárá o wàlá tẹ́sìkòtò ánìwò sọ̀lá irun kò bọ́ kò gbúdọ̀ gbérùn jù sílẹ̀ o ọ̀ràn àyàrún kò bọ́ kúrò lọ́rùn rẹ o màdáàmà àkùlùwò tàbítà lókùrú ìgbà tó ti jẹ́ wípé làákàyè rẹ̀ sì ń ṣiṣẹ́ lókùrú gbà tó ṣe pé làákàyè rẹ̀ sì ń bẹ pẹ̀lú ẹ̀ bí ayé hálẹ̀ nínú àhàwáyé èyíkéyìí nínú òṣèṣí tó bá bá rẹ̀ lókùrú tí làákàyè sì ń bẹ tó mọ tó wà tó mọ t'o ń sọ tó rí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó mọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òun èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tó wà kódà kan báńdéjì gbogbo ara rẹ̀ kódà kan pé wọ́n gé ẹsẹ̀ rẹ̀ lọ́tún àfáà ni yóò kírun ilẹ̀ adélẹ̀ ti sàbẹ̀ kan nítorí àwọn ẹ̀rí èyí tó ṣáájú tá a ti sọ. wa mata qadara al-marid fi athna as-salat wọ́n ní gbogbo ìgbà tí aláàárẹ̀ ṣàdédé ni ó kàn lékún lágbára fi athna as nígbà tó ń kírun lọ alama kana ajiza anhu nítorí pòun ò lè ṣe tẹ́lẹ̀ nígbà tó ń kọ́kọ́ ń kírun ó kàn sáré pọ̀ dàbí làáfíà ti dé mi ń kéyà mi ó rí pòun ò nàró tẹ́lẹ̀ mi ó kàn sáré kírun yẹn nígbà tó yẹ ó pé á ah, tó ń bá nàró gan sì lè nà ti ń fi àlàáfíà pé ó lè jókòó kò lè o. àwòsùjúd àbí ìforíkanlẹ̀ kò lè ṣe ńgbà tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ṣùgbọ́n ń fura mọ̀ pé tó ń bá ṣe ìforíkanlẹ̀ yìí òun ò rí ìforíkanlẹ̀ yìí ṣe àwọn ìmá àbótí ẹ̀kẹ́ fi wípé kóun máa forí ṣàpèjúwe bóun ṣe máa kírun ọrùn tó stífù tẹ́lẹ̀ ó dàbí pọ́rùn yẹn ti ṣe yí ìtakọ̀là ilẹ̀ yìí ní kété tó ti lálàáfíà yẹn náà ní tí ò ṣe yẹn yóò mú fún lọ síbẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa ṣe wà bá na alẹ́ àmà mọ́dọ̀ọ̀dọ̀ sọ́lá àti kò wá ní dáhùn èyí tó ti kí ní jòkó yóò mọ èyí tó kù yẹn yóò mọ lérí àwọn èyí tó ti kí ní jòkó náà kí ni túmọ̀ àlàyé ọ̀rọ̀ lápèjúwe ẹnìkan bẹ kò lálàáfíà ó sì fẹ́ kírun ó wá rí pé tóun bá kírun yẹn nínà ro òun ò ní lè kí nínà ó wá jókòó ó kíra kà lákọ̀ọ́kọ́ ó kí ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ṣàtáyà zuhuru ló fẹ́ kí lápèjúwe ìgbà tó ṣàtáyà wá rí wípé òun ah, sì lè dìde náà ó ó bá dìde ó rí i pé òun ti lè àáfàá ni kò gbọdọ̀ kí níjókòó wọn torí ìdí tó fi kí tó fi wọlé ó ní pé ò lálàáfíà láti lè nàró ṣùgbọ́n ní kété tó o bá ti fura pé àlàáfíà wà ó lè nàró kí béèyàn bá kí níjókòó èèyàn nírun fèdí ni tó fi jẹ́ pé bí ṣe ń kírun yẹn lọ náà tó bá rí kóhùn ti lálàáfíà tóhùn ò lè ṣe níbẹ̀rẹ̀ ẹ̀rùn ìhun rí kóhùn ti lè ṣe kó tètè dìde kó wàá rò pé àwọn èyí tóhùn ti wá kí níjókòó báyìí ṣé òun ó ṣẹ̀ṣẹ̀ tó ń dà níyàn míì ni kóun ó kí nínà rò àwọn àfáàní rárá méjì tó ti kí níjó kóun ó bàjẹ́ kó kọ̀ntínú méjì tó kù nínà rò ti kí tẹ́lẹ̀ ìrìn ẹ̀ àpèjú èyí tó súnmọ́ tí máa ń ṣẹlẹ̀ òun náà ni pé tán máa ń kírun tàràwí téèyàn bá kírun tàràwí níbi tí ìmáàmù tẹ́pọ̀ àyà tó gùn ní ìmáàmù ké fún wa bí yẹn bá ń kí tàrà wù bẹ́ẹ̀ tó bá tó àsìkò kan ó ṣeéṣe kẹsẹ̀ mọ́ àròyàn gbàtẹ́sẹ̀ bá ń rọ torí pé tó bá pẹ́ lórí ìnàróhùn ó ṣeéṣe kó ṣe kí ni oko ṣubú jòkó kó máa ara rẹ ti ti ṣe dáadáa ó lè nàró o gbọ́dọ̀ jókòó máa tún dìde máa bá wọn kìlọ̀ bẹ́ẹ̀ tó bá tó dàbẹ́ ni kó yìí fẹ́ máa kọ jókòó ṣùgbọ́n gbà tó bá ti wí pé o ti lè dúró jíjókòó rẹ nígbà yẹn o ti dẹ̀ṣẹ̀ tó ti wà báyìí ní tí wọ́n sọ nìyẹn ìgbà tó rí wípé o ti lè rùkú dáadáa àìmọ́ rùkú rẹ dáadáa nígbà yẹn irun rẹ ti bàjẹ́ o ṣèdí tó fi jẹ́ pé èyí ẹ̀ àzíìmù pé mi ní lè nàró kírun kì í ṣe assumption ó gbúdọ̀ dáhùn lójú pé hàn pẹ̀lú health mi yìí tí n bá nà ró èèyàn náà mà ṣùgbọ́n mi sì ń bẹ tí èèyàn mọ̀ pé mo sì lè nà ró so eléyìí máa ń fà á táwọn obìnrin bá béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wa pípé ẹ dákun obìnrin tó lóyún ṣèbí wọ́n ní kó má gbààwẹ̀ wọn ò ní kó má gbààwẹ̀ kó attempt àwẹ̀ tó bá wá rí wípé àwẹ̀ yẹn yóò pa òun lára àbí yóò pa ọmọ inú òun lára yóò wá fi àwẹ̀lẹ̀ obìnrin tí ń fọmọ lọ́mú ṣèbí àwọn àfáà ní pé obìnrin tí ń fọmọ lọ́mú kò gbúdọ̀ gba àwẹ̀ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ o ó lè gba àwẹ̀ dáadáa kó tó má gba àwẹ̀ ó dìgbà tó bá rí wípé àwẹ̀ yẹn òun ò ní lágbára láti lè gbà bẹ́ẹ̀ náà ni àwọn ìṣesí tí wọ́n ṣẹ̀dẹ̀ fún wa nígbà tá a bá ń kírun tí wọ́n bá ní ká jókòó ìtumọ̀ ẹ̀ ni wípé a lè nàró ṣùgbọ́n tó bá yẹ pé a lè nàró tá a wá jókòó ènìyàn ò nírun wà kó mo lè láyé kọ̀ọ̀nìtì ìnàró lèèyàn máa ń kírun àìkírun ní jókòó ẹni tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ mú kó jókòó ó náà lẹ́tí ò bá ní àlàáfíà bákan náà wọ́n ní. وإذا نام المريض أو غيره عن صلاة أو نسيها وجب عليه أن يصليها حال استيقاظه من النوم أو حال ذكره لها ولا يجوز له تركها إلى دخول وقت مثلها ليصليها فيه لقوله صلى الله عليه وسلم man nama an salatin aw nasiha falyusalliha mata dhakaraha la kafarata laha illa dhalik wa tala qawlah wa aqimi salata li dhikri afa tún ṣàlàyé fún wa wípé wa idha nama al marid tí aláàárẹ̀ kan tó bá sùn gbàgbé aw ghairihi abẹ́ni tí ètò ẹ̀ṣà láàárẹ̀ àlàáfíà ń bẹ kò sí tó ṣe ọ́ àmọ́ bó ti fẹ̀yìn lélẹ̀ ó sùn gbàgbé ansọ̀láàtìn títí tí àsìkò ìrun tó fi kọjá a ó nà sí ẹ̀ha abónítọ̀hún ó tiẹ̀ gbàgbé ó gbàgbé kó sùn àmọ́ ó gbàgbé ní ti pátápátá kò rántí pé òun ò tí ì kírun kan àwọn àfáà ni wájàbà àìlẹ́yìn ọ̀ràn yẹn fún onítọ̀hún ayùsọ̀lẹ́ha kó kírun ọ̀hún padà hálàstì kọ́ọ̀dì yìí mìnànà ní kété tó bá ti jí lójú oorun kó gbúdọ̀ sí nǹkan kan míì kó ìtìlọ kírun yẹn mathalan ẹnìkan kásùn bá tán bó ṣe kírun àsùnbá yẹn ọba fẹ̀yìn lélẹ̀ ọba sùn lọ ìgbà tí ó lọ jí ó lọ jí sí déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ kò sí lóògùn oorun aago mẹ́fà ló jí tó bá ti jí in tó gbúdọ̀ kọ́kọ́ lọ ṣe kó sì lọ sàlùwà lábàwọn kò lọ kí zuhur kò sì lọ kí asiri àwọn kan máa ń mú fatuwa kan wá wípé in ó ṣe ni pé kó fi ìrun yẹn tó bá di déédéé àsìkò àìlà lọ́la kó fi kí àìlà méjì tó di àsìkò asiri kó fi kí àlásàrì méjì fatiwa burúkú òní ẹ̀ o ẹ̀rí pé lè pọ̀ níta táwọn èèyàn máa ń sọ kò sí inú tí àkàn báyìí kódà ẹlòmíín bẹ tó fatiwa pé ọdún wo lọ bẹ̀rẹ̀ sí ní máa àyọ̀nìkò tó bẹ̀rẹ̀ sí ní máa kírun òun ti tó bí ọmọ 25 years kó tó yéhùn pé ìrun jọ́ra yàn ìyẹn túmọ̀ sí pé ká lọ pẹ́ bàlágà ọmọ 17 years ọmọ 15 16 years ọpẹ́ bàlágà so wá yọ ọdún mélòó ló ń bẹ láàrin twenty five years àti fifteen years àbí sixteen years mẹ́sàn-án sí mẹ́wàá so wá sírò ìrun ọjọ́ kọ̀ọ̀kan tó kírun àti lẹ́yìn tó fún yàn fatuwa báwọn pé tó o bá ti wá tó bá ti dàsìkò àsùnbà wá mú tó o bá lè kí àsùnbà twenty lẹ́nu tó bá tún di zúrì kó o gbìyànjú kó o kí zúrì thirty tó bá di asiri kó o tún kí asiri bíi forty kó o máa kí báyìí títí tí ó fi san gbogbo ìrun tó o jẹ nígbà tó di bàlágà tó bẹ̀rẹ̀ sí kí subhanallah. wa ma ja'ala alaykum fi ddini ìdájọ́ rẹ náà ni wípé o mọ̀ nígbà yẹn náà o mọ̀ pé ọ̀ràn yẹn ló jẹ́ ọ̀rọ̀ a tọrọ istighfar àforíjì lọ́dọ̀ ọlọ́run subhanahu so yẹn túmọ̀ sí wípé bá míìsì irun kan fi míìsì ẹ̀ náà ni pé o sùn o gbàgbé àbó o sùn o kàn tó o bá ti jí gbàrà sí lọ́sà àwọn alákòóló kírun yẹn padà tó eléyìí ni ọ̀rọ̀ tó lálàáfíà àwọ̀ hàlà díkiri ìlàhà àbí nígbàkígbà téèyàn bá rántí lápèjúwe èèyàn wà mọ́sálásí ní ọjọ́ júmọ́ ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́ èèyàn ti yan náfìlà èèyàn sì ti jókòó èèyàn ń gbọ́ kútúbà ìmáàmù ọkàn rántí ni pé ah mi ìmọ̀ kásùn báyìí wọn rọ àbí mo kiri pé ah, mi kì í àtàgò mẹ́rin mo ti jáde nílé àbí mo kì í àádọ́ kásùbàlẹ̀ ọwọ́ arántí ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́ bó o ṣe rántí òun sì máa dìde báwọn mú kà á mọ̀ wá kò kí sógun báwọn torí pé ìdájọ́ rẹ ò lẹ́sẹ̀ nítorí pé ó ti gbàgbé ni kì í ṣe pé o fínúfíndọ̀ o ṣe kí ni o kì í tó ti yẹ wá báyìí wala yajuzu tarkuha ila dukhuli waqti misliha li yusalliha fi wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó wá fi ìrun téèyàn fẹ́ kí kéèyàn ó fi ìrun yẹn lẹ̀ ila dukhuli waqti misliha kéèyàn wá máa retí pé ó dìgbà tí irú ìrun téèyàn mí ìsìn ó dìgbà tí àsìkò irú ìrun yẹn bá tún tó dé kéèyàn tó san padà ní mo sọ lẹ́ẹ̀kan yẹn ni bàbá ń sọ yẹn pé kò lẹ́tọ̀ omi sì zoro wọ́n wá sọ fún wọn pé ah láago mẹ́fà di àsìkò lọ́la fi zuru yẹn kíkí ni o fi kí méjì tó di àsìkò asiri lọ́la fi asiri fi kí méjì àwọn àfáàní eléyìí kò lẹ́tọ̀ rárá èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ li qawlihi sallallahu alayhi nítorí ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam sọ wípé manama ansọ̀láàtì gbogbo ẹnikẹ́ni tí ó bá sùn gbàgbéra ó yẹ kó kírun ká kò kí àwọn nàṣí ẹ̀há àbótí ẹ̀ gbàgbé tán yányán kò bá kírun ọ̀hún kódà bó ṣe lẹ́yìn oṣù kan ló kàn rántí wípé ah òun ò mọ̀ kí zuuri jọ ọdún léyà bóò lò ṣe kíkẹ́ òun rántí pé jọ yẹn pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kankan táwọn ń ṣe òun rántí sẹ́yìn pé ọlọ́run lè ní kéèyàn rántí nǹkan báyìí àbẹ́lòmíì jọ àkíkọ̀ tòbí ṣe ṣe fìsàfìsà kìnìkan olóbìnrin kìnìkan bó ní sẹ́rẹ́ ìṣiṣẹ́ kù ẹ̀ dà sí kìnìkan tí wọ́n ti gbá ta wá kìnìkan kankan ẹ̀yin máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin dáadáa nígbà kíkọ̀ so òun lọ́wọ́ à ń di ọbẹ̀ ọba rí wípé òun ò kí zúrì lẹ́yìn oṣù kẹta ọba náà ti pé ah òun pín ìmọ̀ kí zúrì ìjọ àkíkọ ọmọ yìí bó ṣe ń rántí òun náà kó lọ gbàgbé kó lọ sàrà ọlọ́run ó gbàgbé bó tilẹ̀ jẹ́ pé àwọn ń bẹ tá a máa fi ń àsìkò ara wa tí ò yẹ ká máa fi àsìkò ara wa nígbà

that's compulsory ẹ ṣe máa ṣe kọjá pé káwọn kan dúró káwọn kan lọ kírun dẹ́gbẹ́ nǹkan yẹn lè jóná káwọn kan dúró káwọn kan tó padà táwọn yẹn bá lọ kírun káwọn ilé náà kan fi àsìkò ràn wọ ara anabi anabi ni ẹni tí ó bá sùn gbàgbé nípa kan ó ni. ànábì ní fáliyù sọ́lẹ̀ ha mata zakara gbogbo gbà mata gbogbo gbà tó bá ti lè ran lílẹ̀ ọmọ òní torí pé ṣọ́ọ̀tì ni àmì mata eléyìí hádá ó ń tọ́ka sí mọ̀súl sílà ni gbogbo gbà tí ó bá ti rántí òun náà ni kó dá ẹ̀mí padà wá kódà kó ṣe pásìkò táyì kírun kó lọ kó kírun yẹn gbàdọ̀ láàkàfà rọ̀tà láha ànábì ní kò sí tànràn kankan tẹ́ni yẹn ó san ilà àgàlè ju pé kó san kírun yẹn padà lọ kò ní tànràn kankan torí pé ó gbàgbé ní kì í ṣe pọ́ fínúfíndọ̀ ṣùgbọ́n kéèyàn máa máa má kírun kó fi ilẹ̀ kò sí tó lè ṣe tó lè ṣe déédéé ìrun tó gbọmọ lọ́wọ́ yẹn ń bẹ náà àwọn àfáà tí wọ́n ní kó má tiẹ̀ sọ fún òkè padà mọ́ orúkọ bókè padà gan lóhùn nígbà lọ́wọ́ yẹn àfikọ́lọ́ máa tọrọ àforíjì wàtálà kawla anabi sallallahu alayhi wa sallam anabi wa kaaya wípé wa aqimi sọlá anabi ni ọlọ́run ní ẹkírun lè díkiri fún ìrántí ìgbé ọlọ́run láti lè máa fi rántí ọlọ́run gbogbo àtẹ̀yẹ bá tí yẹ̀yìn bá ti sí pàápàá pé ah, àsìkò ọ̀run ti tó ẹ̀lọ́kírun so àyà yìí tá a fà ń yọ̀ bẹ̀ ni pé akíbi sọ̀lá tẹ̀lé dékèrè ẹ ẹ má ẹ irun òye sọ̀rọ̀ àyàn fún yín ẹ̀ńdà mẹ́sìá tẹ̀ bá gbàgbé so ti wọn bá ti rántí báyìí tẹ̀ ṣe wà ní sẹ́ǹsì yín tẹ̀ gbọ́gbọ́n pẹ̀lú ẹ̀ tara sí akẹ́ lọ́kẹ́wọ̀n wàlá yàjúsù tàrkù sọ́lá àbí ayé hálì ní àhàwàlì kò mà lẹ́tọ̀ kéèyàn ó gbẹ̀rùn jù sílẹ̀ fún dì kan nínú àwọn ìdí bal yajibu ala al-mukallaf ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo ẹni tá a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹni tó bá nílà ẹni tó jẹ́ mùsùlùmí tó nílà akáyè tó sì ti bàlágà ó ní mukallaf al-muslim al-aakil al-baalik ẹni tó jẹ́ mùsùlùmí yálà ọkùnrin àbóbìnrin tó nílà akáyè tí ì ṣe wèrè al tó dẹ̀ ti bàlágà ọ̀ràn àyàn ló jẹ́ fún àyà àrùsà alàsọ̀là kó máa mójútó ìrun rẹ̀ kó máa kírun rẹ̀ lásìkò àyà màmárọ́bù yìí pàápàá jùlọ nígbà tí ń bá ń sàárẹ̀ ẹ̀wù tá a bá ti lọ gbé àyà màmárọ́bù yìí ìgbà tó bá sick kó mójútó ìrun rẹ̀ akthar kódà ju minihirisi àlẹ́yà àyà masihati kó mójútó irun rẹ̀ yẹn nígbà tó bá ń sàárẹ̀ òun púpọ̀ ju ìgbà tó bá lálàáfíà lọ kí nìdí dáa bá mi sọ ilé ìdí tó yẹ kó mo sọ ilé ni wípé àárẹ̀ ti ń ṣe ọ̀hún bó bá wu ọlọ́run ó lè bá lọ òbítíbitì irun ló sì ti jẹ lọ́rùn tó lọ pàdé ọlọ́run ọba odidi irun ọ̀sẹ̀ kan ọ̀lọ́kì bọ́ ọ sì ń mú excuse pé o sick ọlọ́run ó sọ pé sickness yẹn kò tó fún ọ láti lè má kírun torí pé ọmọ tó ń ṣe onílàkà yìí ṣòdí ni tó fi jẹ́ pé nínú àwọn nǹkan tó yẹ kí a máa tẹnu mọ́ láfi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa medicine nursing wọ́n tún ní ìdí gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe clinical psychology ó yẹ kí wọ́n máa kọ́ àwọn ẹ̀kọ́ kan nípa Islamic perspectives lérí aspect clinical aspects táàfin lè máa yàtọ̀ láàrin muslim doctor muslim nurse yàtọ̀ sẹ́ńtẹ̀sì torí pé gbogbo eléyìí tá à ń sọ yìí nísìnyí wọn ò ní kọ́ wọn ṣùgbọ́n mùsùlùmí tẹ̀sí yé tó ní hospital yóò lè sọ fáwọn nọ́ọ̀sì rẹ̀ àbáwọn patient ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀lẹ́ alájì ẹ̀pẹ̀lẹ́ ǹjẹ́ ìmọ̀ pé lè kírun bẹ́ẹ̀ ṣe wáyé ah, àmẹ́sẹ̀ yóò ṣe é gbé àìfarabalẹ̀ ẹ̀ lè kírun nínú àwọn tá a fi ń mọ muslim doctor yẹn kì í ṣe pé this is islamic hospital ní omi islamic hospital ní tá a fi ń mọ wípé islamic hospital àwọn tá à ń sọ yìí lọ́kàn ló fi balẹ̀ kódà lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè mi pàápàá jùlọ saudi nínú àwọn documentaries mi téèyàn máa ń rí bóyá ẹnìkan wà lọ hospital sí ẹni yẹn wà ní condition tó wà critical tó ṣe wípé àfitọ́lọ̀ bá ní òní lọ nǹkan ló kù ẹ kàn bí doctor àbí nurse kan tó wà dùn tìlẹ́gbẹ̀ẹ́ tí ó máa kú la ilaha illallah kú la ilaha illallah sọ pé la ilaha illallah yóò àwọn náà wà máa sọ fún la ilaha illallah yóò máa pè fún kẹ́ni yóò lè tán lórí Islam ṣùgbọ́n ló lọ sí tóbi bóyá nọ́ọ̀sì gan tó wá dúró tì bóyá ó mú lórí iṣẹ́ ti rẹ̀ bóyá ó rìn ní gbọ́ tó wá yọjú sí wáhádé mùsíbà ìdí nìyí tó fi jẹ́ wípé a need the islamization of knowledge islamization of discipline islamization of thought ìròrí wa ó gbọ́dọ̀ jẹ́ ti islam kì í kàn ṣe pé ká máa sọ pé we are muslims we are muslims mùsùlùmí ni wá muslim doctors no no no àgbọ́yé rẹ iṣẹ́ ọwọ́ rẹ ni ó fi hàn wá bẹ́sìn sí yíyọ sí so ìdí ìdó jẹ́ gbogbo tá à ń sọ yìí àìmọye mùsùlùmí mi ń bẹ tó kú lọ hospital tá ń pè ní muslim hospital tó yẹ pé tó wáyé pé wọ́n bá wú kẹ́lìmọ̀ fún ó súnmọ́ kó rí kẹ́lìmọ̀ yẹn wí kó tó jáde láyé àpéjúwe nìyẹn àwọn àpèjúwe míì náà sì tún wà nínú àwọn nǹkan tó yẹ kí àwọn muslim nurse àwọn kún wọn muslim nurses muslim doctors tó yẹ kí wọ́n kọ́ wọn ṣùgbọ́n ìgbéraga ìgbéraga tí wọ́n ti máa ń gbìn sí wọn lẹ́mìí nígbà tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ mo sì máa ń sọ fún wọn pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọbẹ̀ ìpẹ́ dójú tì yàn sí tó yẹ bá ti ń gbéraga gbogbo àwọn àìsàn tẹ́lẹ̀ ní òlóògùn àwọn abà wọn ti ń kí àwọn ṣẹlẹ bá tún sọ̀rọ̀ wọn ń kí ọ̀rẹ́ zaitun nǹkan kan ẹ ní nìkan tani ó sọ̀rọ̀ gbẹgbẹ ẹsẹ máa kọ bẹ́ẹ̀ bọ oníkùn kẹsẹ máa nítorí pé yóò mú abà ń sìn yóò lo àwọn oríṣiríṣi zaitun yóò sì bá rí lọ́la àlàáfíà ẹ sì lọ lọ ṣe yẹn ẹ rí i pé kò sí nǹkan tí ń ṣe yìí tó fi jẹ́ pé kò sí gbéraga gbogbo fíìlì tá a wà pátá àwọn ẹ̀kọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan ń bẹ tó ní rẹlifánsì pẹ̀lú aspẹ́ẹ̀tì fíìlì tá a wà yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀ranyàn ni kó o mọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú fíìlì tó wà nínú Islam o lè má mọ gbogbo nǹkan tán as a medical doctor ó yẹ kó o mọ àwọn aspẹ́ẹ̀tì kan nínú Islam nínú fíkì tó ní í ṣe pẹ̀lú fíìlì tó wà as a nurse ó yẹ kó o mọ àwọn nǹkan kọ̀ọ̀kan nínú Islam tó ní í ṣe pẹ̀lú field tó yí tó wà as a businessman ó yẹ kó o mọ fíkìwìlì bẹ́ẹ̀ ètò títajà rírajà business transaction nínú Islam àwọn laws rulings tọrọ mọ kó o mọ bá a ṣẹṣẹ gbé àmì muslim businessman lóbìnrin ní omi ẹ̀kọ́ wo ló ní nípa Islam lórí ọ̀rọ̀ business. bẹ́ẹ̀ náà ni oníṣẹ́ ọwọ́ àwọn nǹkan tí Islam sọ lérí tá ń pè ní law of contract ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ ahkamul uqud lápòjúwe ń alọ́gbàsọ fún télọ̀ afẹ́ran alélò lọ fẹ́ gbà ǹjẹ́ ọkọ̀ béèrè fẹ́ gbà ọ̀dà ṣe é lè parí asọ̀hún láàrin ìjọ mẹ́rin nítorí pé wíkẹ̀ndì tí ń bọ̀ yìí àfẹ́ lò ó ní ah yóò fẹ́ lágbára dé ọ ṣùgbọ́n ṣe é lè sanwó ẹ̀ ah, èló lè fẹ́ gbà tó bá yẹ pé lásán ni five thousand ni àwọn rà ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé ẹ nídìí kíákíá báyìí ẹ lọ mú eight thousand naira

wọ́n ní kẹ́ sọ pé àwọn òṣèlú níbo ni wọ́n lọ wọ́n bẹ nínú nǹkan ọ̀bẹ ṣùgbọ́n wọ́n ní ká sọ pé àwọn jáde ọjọ́ mẹ́rin ó padà aṣọ tó fẹ́ lò ibi tó fẹ́ lò lọ yẹn ó rí lò lọ bẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́rin oṣù kan lásán yẹn tó wá rẹ̀ dì gbọ́ wa rẹ̀ lẹ́tà pé tọ́ àwọn àrẹ ti fẹ́ dàpọ̀ ẹ̀ma bìrì náà ọwọ́ di ni kódà mo ní aṣọ yẹn àwọn tó fẹ́ ṣe design ọ̀dọ̀ wọn ló ti ló ti pẹ́ kódà mo ti ẹ̀ dàpọ̀ ẹ̀ma bìrì náà ẹ̀ma bìrì náà ọlọ́wọ́ bá aṣẹ lẹ́sà ọmọ ìyá náà ni wà á sàlámà rẹ̀ brọ́dà ó ti ṣàbòsí fún ọ ìwọ́n tó ọmọ pọ̀ fẹ́ ṣe yẹn ó yẹ kó dáhùn owó kan padà fẹ́ nìyẹn torí pé owó kó yá ló gbà in tó fi jẹ́ gba eight thousand naira fún ìjọ mẹ́rin oṣù kan kò yẹ kó tó thousand ṣe gẹ́ẹ̀tì báyìí nínú ṣẹ̀ríà kò yẹ kó tó thousand gbogbo àròyé tó ń gbìyàn agreed ó ti pẹ́ ó ti pẹ́ disappointment ti ṣẹlẹ̀ fẹ́ nìyẹn tẹ́pẹ́ nínú òfin kan tó bá sùn ẹ lérí inconfidence tó jẹ́ ó ṣẹlẹ̀ sí lérí pé kò rásọ yẹn wọ̀ nígbà gbogbo ẹgbẹ́ rẹ̀ wọ̀ ìyẹn gan tó bá sùn rẹ̀ iye tó bá claim lọ́sàn ṣùgbọ́n ká wá fìyẹn lẹ̀ wọ́n wá ń sọ pé kó mọ̀ bínú kankan ó ṣe dá owó padà ibi ọ̀dà o pé mi ò meet up pẹ̀lú táìmù tá a sọ yẹn nínú eight thousand naira yẹn ẹ jẹ́ ń dá five thousand naira padà ń bẹ̀ ọjọ́ pé tìrì ni tá a lẹ́nu tó ṣe bẹ́ẹ̀ tó wà á kàn bó sì sì yẹ kó ṣe nìyẹn torí wípé in tó fi ṣáàjì rẹ náà ní táìmù tó fẹ́ gbà yẹn so ló fi jẹ́ pé nínú àwọn method tó yẹ kéèyàn máa lò èmi máa ń lò fáwọn tó máa ń bí mẹ́rin sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ̀ tó máa ń fèèlì ẹ máa lò dá èló ni tó bá jẹ́ táìmù báyìí four thousand lọ́sẹ̀ kan tó bá jẹ́ ọ̀sẹ̀ méjì nǹkan five thousand náà ah, ah, ah, kò five thousand kò yẹ kó tún jẹ́ five thousand jẹ́ pé lọ́sẹ̀ ọ̀sẹ̀ méjì ìgbìyànjú wáyé pé yóò pẹ́ eh, bẹ́ẹ̀ bí three thousand tó bá jẹ́ bíi oṣù kankan so akada gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ká lọ nímọ̀ nípa rẹ̀ kéèyàn má máa jẹ ẹ̀tọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ òun travel ọ̀fẹ́ wọkọ̀ láti Ìbàdàn wá wọn wá dé mọ́tò park wá èló lẹ̀ ń gbé Àkúrẹ́ Àkúrẹ́ one two ni o tó sọ̀rọ̀ rẹ̀ oṣù jókòó bàtẹ́ ń lọ ní ọkọ̀ dẹ́rẹ́bà bá sáré sí sìgá wájú ló sì wà ní sàánú òfin tú ó sí ọ̀rọ̀ àà dẹ́rẹ́bà èéfín yìí sì pẹ̀lú rárá o rárá o ò lè lókè má mu sìgá o ó dọ́nà pé ẹ mo fẹ́ mo fẹ́ gbọ̀nsẹ̀ o à ah, òru gbogbo ní à má yẹ pé jẹkújẹ lẹ́mọ̀ ẹ sájà dúró fún ọba gbọ̀nsẹ̀ gbàtún ó tún rí sàá dráìvà mo fẹ́ gbọ̀nsẹ̀ o à. Ah, bàbá yìí kí ni gbogbo ilé ìsà ọ̀yà wọ́n tó dúró wọ́n tó ń rí sáà dẹ́rẹ́bà tó dẹ́rẹ́bà ó tún ṣe bíbí ìgbẹ́ wa <laughs> bàbá ẹ̀ di Àkúrẹ́ kò sáàyè àníbo kò sáàyè bẹ́ẹ̀ kankan bí o àgbẹ̀ ẹ̀yà gbẹ́sára sórí gbogbo ohun tí ń béèrè o ó ti wà nínú one thousand two tó sáyé tí ò yé ilẹ̀ ó ti wà nínú one thousand two tó sáyé ló fi jẹ́ pé àmọ́ ah, ẹ̀tọ́ wa lábẹ́ òfin tí bàbá yẹn bá lè yàgbé ara tó wáyé kí bàbá yẹn mọ òfin ni dírẹ́fà yẹn dára lábẹ́ òfin torí pé owó tó chájì ẹ̀ yẹn kì í ṣe gbígbé transportation nìkan kọ́ ni convenience náà wà nínú tó sanwó fún yẹn ó wà ń bẹ convenience yẹn náà wà ń bẹ torí pé ìwọ ti gbowó yẹn ó ti dà lápò ọwọ́ ajé kó gbọ́ yé pé transportation nìkan ló sanwó fún là kí ṣe transportation nìkan ló sanwó fún convenience ẹ̀ náà ni pé dúró mo fẹ́ tọ̀ jẹ́ kó tọ̀ ló fi jẹ́ wípé téèyàn bá wà láwọn ìlú tí wọ́n ti respect òfin ẹ̀ nírí kan sọ̀rọ̀ torí pé kò mọ ọdún èèyàn tó ṣe kò ṣe ní mọ́ dúró ńgbà tí nǹkan kọ̀ yóò dúró torí pé o ti sanwó nǹkan yẹn fún so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mójútó ẹ̀rẹ́ àfáà mi ara àwọn brọ́dà brọ́dà níta abájú sàwọ́dá nǹkan bí jìbìtì gbálùbà bí ó ṣe máa da gbogbo nǹkan rú ó sì máa gbà ah, ah, láwà ní wé sá gbogbo gbà kò sí lẹ́kọ̀ọ́ nípa títajà rírajà kò lẹ́kọ̀ọ́ nípa ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo ààyè tó ní kálukú wa bá wà a ní bùkátà sí ká nímọ̀ nípa ẹ̀kọ́ Islam èyí tó ní í ṣe pẹ̀lú fíìdì wa yẹn táàfin ní ṣe kí ni o táàfin ní máa kọsẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé dáwòrò àwọn róòlù àwọn àfa tí wọ́n ní mẹ́ẹ̀sìn dáadáa láwùjọ róòlù wọn tóbi gan torí pé kò sẹ́ni tí ò ní ní bùkátà sí wọn àwọn lè mọ̀mọ́ gbogbo field bẹ̀tì gbogbo field ní bùkátà sí field tọwọ́ wọn yẹn dókítà nídìí ẹ̀ pé ọ̀dà àṣẹ mẹ́tò dókítà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àṣẹ muslim dókítà bó láṣẹ ṣe àfààní sọ àṣà nàìjíríà tí nǹkan báyìí bó láṣẹ àfààní sọ ọ̀kan náà ọmọ ìyá kan béèrè question kan lọ́wọ́ mi di iṣẹ́ mi tí màá ń ìbéèrè wo ló béèrè mo sì ní kó lọ béèrè lọ́wọ́ ẹlòmíì ó ní bíi supamakẹ́ẹ̀tì kan wà lágbègbè ibi táwọn wà tó jẹ́ wípé àwọn èèyàn wa máa ń rajà táwọn bá ti wá arajà ń bẹ̀ supermarket yẹn gangan wọ́n mọ̀ọ́mọ̀ gbé iṣẹ́ téèyàn bá mú atm lọ́wọ́ kò síbi téèyàn ti lè rí o lè fi atm gbowó mẹ́ o ti wá ní kí ni táwọn fi máa ń gba kí ni pè èyí tá máa mú lọ́wọ́ ẹ̀ pos ó ti ní so àwọn ẹni yìí wá wọn ò ní wọ́n ti wá fiṣẹ́ yẹn lé àwọn kan lọ́wọ́ ń bẹ̀ àwọn yẹn ni wọ́n gbé pọ́s yẹn lọ́wọ́ sẹ́fẹ́ rajà ní tẹ́ bá ti débẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ọ̀dọ̀ wọn ló ti lọ òjò owó tó àbí àwọn míì gan bẹ tó pé nítorí bá ti fẹ́ rà ọ̀dọ̀ wọn ló kàn mú lọ tó bá ti rajà yẹn tán ó kàn mú lọ sọ́dọ̀ àwọn yẹn wọ́n á já owó yẹn wọ́n ti fún wọn ní pépà ń bẹ̀ tó ra ó mú lọ́dọ̀ àwọn yẹn ni ó já owó àwọn yẹn ni wọ́n rẹ̀ mí bí wọ́n ṣe wá ń ṣe yẹn àwọn tó ní pos yẹn wọ́n ti wá chájì wọ́n ti fa àwọn chájìsì kan sí pé bó o ṣe ń já o bó o ṣe ń gba owó yẹn náà àwọn chájìsì kan wà táwọn máa gbà lérí nǹkan yẹn náà brọ́dà yẹn wá béèrè pé tán iṣẹ́ tó ń ṣe lélẹ́yìí o tọ́lọ́wọ́ sí gbàdúrà tó máa tíyàwó ń táwọn sì ń tí gbogbo ẹ̀ ń dùn ẹ̀dá kò kí ni Islam sọ lérí ẹ̀ kó mọ́ dàbí ẹni pa aráàlú òun jẹ mo ní kó pè mí ní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kejì pé ó pè mí àmọ́ ní mi tí ì ráàyè kàǹkà lórí ẹ̀ kó pè mí lọ́sẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀ tó tẹ̀lé dé ó pè mí gbogbo tí mo fẹ́ kà mí lórí kankan lórí ẹ̀ mo tó bá lọ tó tẹ̀lé kó pè mí èmi náà láti pe àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tí mo pè náà pé inṣàlá tó bá di next week kí n tó pè ẹ̀yà tó pè gbàdàmọ́ náà pé ẹlòmíì gbàdé ìṣe mi nìkan náà jẹ́mi náà ṣiṣẹ́ lórí nǹkan yìí tí mò ń sọ́ra fún kí jẹ́ pé èèyàn ò ní àwọn ìpìlẹ̀ kankan tí èèyàn lè sọ fún ṣùgbọ́n akhaf an aqula ma mò ń páyà kí n sọ tí mi ò mọ̀ ṣùgbọ́n mi ẹ rí pé ní ìsìn kì í sọ̀rọ̀ kírun sọ̀rọ̀ ọ̀run nìyẹn kì í sọ̀rọ̀ ọ̀run kì í sọ̀rọ̀ ó fẹ́ mọ̀ dájọ́ ọlọ́run lérí ẹ̀ níta fi mọ mùsùlùmí nìyẹn kì í sáàsó nìkan ló ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí wọn rọ pé òun fẹ́ mọ̀ dájọ́ ọlọ́run lórí nǹkan yẹn kọ́kàn wo lè balẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí as a medical doctor or muslim nurse àwọn àdájọ́ yìí yẹ ká mọ̀ tá a fi lè máa ran àwọn aláàárẹ̀ lọ́wọ́ fala yajuzu lahu tarkul mafruda kò lẹ́tọ̀ọ́ fún aláàárẹ̀ tó jẹ́ mùsùlùmí kó fi tó jọrin ọ̀ràn yẹn lẹ̀ hatta yafuta waqtuha títí tásìkò ìrun yẹn ó fi wá lọ walau kana marida kódà kó nítorí máa sàárẹ̀ máa dá máa aqluhu thabita lókùnrin ìgbà tó ṣe pé ó sì máa ti ń ṣe ó sì lọ́pọ̀ lọ kò mátà bó ti wulẹ̀ bí sickness yóò critical tó tó bá ti máa ka ti ń ṣe kò lẹ́tọ̀ọ́ kó fi mú lẹ́wọ̀. bal alayhi an yu'addiyaha fi waqtiha ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kó kírun lásìkò ẹ̀ hasibastitọ̀ àti yìí bí agbára rẹ̀ bá ṣe mọ̀ nígbà yẹn òun lòkè fàyìdà àtàrọ́kà àmìdá tí mùsùlùmí bá fi irun lẹ̀ tó máa ma fi lẹ̀ wàá wà àkílùn mùkàláfún ó sì jẹ́ tí làákàyè ẹ̀ pé mùkálàfún tó jẹ́ ní tàà la ẹ̀sìn bọ̀ lọ́rùn yẹ́kùyì ala àdá ìyà ẹni yẹ́ sì lágbára láti lè kírun yẹn wàlọ́wọ́ ìmọ̀ à kódà kó ṣe pé kó kàn máa fi orí sàmì pòun kírun tó lè ṣe tí ò wá ṣe gbò nǹkan wọ̀nyí fàhùwà àfẹ́mọ̀ ẹlẹ́ṣẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀. وقد ذهب جمع من أهل العلم إلى كفره بذلك kódà wọn bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní tẹ́lẹ̀ yẹn bá kú lérí ẹ̀ ó ti àyàmẹ́yẹ lómi ìtẹ́wà kí òun sí là bàbá mi láti bí oṣù mẹ́fà tó ti wà lórí ààrẹ kò kírun mọ́ ọmọ kan wá dé wá ní ẹ̀pẹ̀lẹ́ dájì ẹ̀pẹ̀lẹ́ bóde ní sẹ́yìn kírun báyìí ẹlòmíì lè gbẹ́ tiẹ̀ kí àràdà sọ yẹn àmọ́ tẹ́fẹ́ sọ̀sì yìí dá ọlọ́run gan our God is good ọlọ́run ò fara níyàn tó báyìí kò ní yé ó dúdú oṣù mẹ́fà tó bàbá rẹ̀ fà lórí ààrẹ ṣàlàyé kò í ṣe pé dandan kó dìde bí ó ṣe kí ẹ ṣàlàyé ẹ torí pa anabi sallallahu alayhi wa sallam anabi na alẹ́ ahmadu alladhi baynana wa baynahum as-salah àdéhùn tó ń bẹ láàrin wa àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí òun náà nínú kíkì nígbà fi yàtọ̀ síra wa nìyẹn faman tarakaha faqad kafara ẹni tó bá ti gbé ìmùjù sílẹ̀ ó ti di kèfèrí o. Hmm? alájà mọ̀rẹ́ nìkẹ́ bí apalọ̀ wọ́n yìí sì eyín mọ́kàrí gbogbo eyín pátá eyín mọ́kà pọ̀ ju òríjìnà eyín gan lọ lẹ́nu nígbàtí tó jẹ́ tààtì kìnnì tààtì síntì lọ́wọ́ àmì eyín téyín mọ́kà tọ́jọ́ tààtì ṣe pé nǹkan ti dé alájà mọ̀rẹ́ nìkẹ́ bí àwọn kèfèrí náà ni ló ti yẹ kèfèrí náà ni kò sí yàtọ̀ láàrin òun àti kìnní náà so kọ́lọ̀ wọn sàrọ̀ ọbẹ̀ náà àwọn àfáà tí wọ́n gbé ìdájọ́ kúfò lè rúfẹ́ ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ náà àwọn àfáà táwọn ṣe rọ́ọ̀sọ̀ pé lókùrúgbà tí ò bá ti tako ìjọ́ra àwọn pé kò tí ì lè kèfèrí wàlùkọ́wùlì sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ dáná bí sọ pé rásùlù amúrí al-islam ògbóngbórí gbogbo àlámọ̀rí pátá òun náà ní kí èèyàn jẹ́ mùsùlùmí o gbogbo bó ṣe sùn yọ̀ọ̀rọ̀ ni yóò lé ni sáàmọ́jì kí islam lu ẹ̀yìn bẹ́ẹ̀ mọ́ pàdé ọlọ́run na tamutunna illa wa antum muslimun ìyẹn ni bó ti wọ́ sáàmọ́ ṣe rí wípé bó bá lọ pàdé ọlọ́run ọba rẹ pàdé ọlọ́run mùsùlùmí rasul amri al-islam wà ìmúdùhù àsọ̀lá òpó tó gbé islam gan dúró òmìrán èyí tó gbé islam dúró òmìrán kẹ́yà máa claim gbé mùsùlùmí lọ ṣùgbọ́n kìí kí àwọn ẹ̀sọ́ fún gbé kìí ṣe mùsùlùmí lọ wàdárùwàtò sinamihi aljihad fi sabilillah téńté orí ike islam that is in tó tó ga nínú islam tó jẹ́ ẹ̀mí islam gan alijihad fi sabilillah kéèyàn ó máa sapá sójú ọ̀nà ọlọ́run máa jagun sójú ọ̀nà ọlọ́run máa wámà sójú ọ̀nà ọlọ́run máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà ọlọ́run máa náwó sójú ọ̀nà ọlọ́run ìyẹn ni ẹ̀mí ẹ̀ kọ́lọ́hún ó sì sàánú àwọn alẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní tí Islam gbé kalẹ̀ làwọn ń jẹ wọn ò ṣetán láti ṣe fẹsẹ̀ ọlọ́run orúkọ ìjẹ́ mùsùlùmí jàmáà pé àmì muslim iyì tó fi sí ọlá ọlá ẹ̀wọ̀ mọ̀ tó mà, má ṣe ṣe hajj léwu ẹni kọ̀ọ̀kan wa tó bá wà ń Kaaba inú ló máa dùn wò pé ẹni tó ronú pò láyé Ìwà àti ẹjọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara yín báyìí pé in tó fún ọ fún ọlọ́pọ̀ tó tiẹ̀ bọ́ba máa ṣe tóun kò lè dé kàbà bó ṣe tóun láéláé kò lè dé bẹ́ẹ̀ torí pé kí ni o lẹ́yìn mùsùlùmí kì í ṣe mùsùlùmí kò síbẹ̀ yẹn ṣe ga tó láyé tí ó bá jẹ́ mùsùlùmí kò lè dé kàbà àfikọ́ height ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ mùsùlùmí kò lè dé kàbà ìyẹn nìkan ti kọ́kọ́ tó níyì fún ọ ní tó di di president America ò lè dé ibẹ̀ lọ́wọ́ yìí kí ló fún ọ níyì yẹn al-Islam jẹ́ mùsùlùmí gọ́vnà Lagos State nígbà kan uh, Fáṣọlá Babátúndé Fáṣọlá kí ló kọ mùsùlùmí rẹ̀ ok Rájí Babátúndé Fáṣọlá àwọn àlékò ọ̀rọ̀ <laughs> tó aláwọ̀ ìmùsùlùmí bí mo fẹ́ fà yọ́ bẹ̀ ni pé lásìkò ó múra kan àwa dúró àwọn mutí òun náà bá ń bọ̀ ẹnìkan ní afásọlá màlẹ́lẹ́ òun àláyé kò lè jó àwọn ní lòun náà ń ṣe jáwéjáwé bí <laughs> everybody ń lọ èèyàn pọ̀ ń gbà àwọn èèyàn ń tì ó náà ń gbà ní àwọn èèyàn kò sí òdi èdè kàmpù kankan kò sí kinní kankan ẹnìkan ní ẹgbà tí kò sáwọn tí ó gbé níbí kò sẹ́ni tí ó pa kò sí kò sẹ́ni tí ó fi kankan ṣe so kò sí pé ẹnìkan kan tẹ̀lé ó nìkan ní ń dá lọ business àwọn kan pé ah àwọn kan sáà ń wò ó pé kíní kankan wọ́n kàn sí ju slag kó kàn sí mi mọ́ slag bóun náà ṣe tún fún wa àwọn èèyàn á pariwo àti kò jù báà náà lọ kò sí pé ẹ̀sà kankan ìwò náà ń rún máàrin àwọn èèyàn ní káàbà àjọ ń tàwa fún wọn tí ò náà kò sí kíní kankan ń bẹ̀ ọwọ́ àwòrán rẹ pé ah àtẹ́rẹ́ pé nàìjíríà pásítọ̀ <laughs> lọ́mọ kọjá lọ́kọjá lẹ́gbẹ̀rẹ̀ tó wàá kalẹ̀ iyì pé èèyàn jẹ́ mùsùlùmí iyì tó tóbi ni ju gbogbo ẹ̀ lọ kó o tún tó wá mọ iyì jẹ́ mùsùlùmí níjọ́ téèyàn bá jáde láyé iyì ńlá ni fún mùsùlùmí àná wa kan ṣaláìsí lọ́dún kan kì í ṣe mùsùlùmí àti mo tún wá ń ronú pé ah, bó láti fẹ́ ṣe báyìí bá ah, létà mo tàn ah, ó dẹ̀ sí wàhálà eh, wẹ̀ kò sí wẹ̀ gan <laughs> kò sí fasọ sí lára gan kò tiẹ̀ sí irun kò tí ẹ̀ sí wàhálà kankan ìwé wọn sáré bẹ̀rẹ̀ níbo wà ní báyìí ẹnì kò sí kíní kankan wọn kàn sọ ọ́nà kòtò náà ní nǹkan <laughs> bí ẹran Islam ọpọn yẹn wọn kọ ní ẹjẹ kakọ lọ wẹ wọn wí ọ wọn fasọ sí la gbogbo èèyàn wà kó wọn máa kírun sí la wọn kírun sí lára gbogbo èèyàn ni wọn fẹẹ gbé lọ sínú sáré wọn tún gbé sínú sáré wọn tún ẹsẹ wàá dà pípẹ́ ìjọ tí mò ń wí ẹni yìí ẹni ní kankankan wọ́n tún wọ́sọ fún wọ́sọ fún kékeré bọ̀ mú gbogbo ẹ̀ agbè e sí inú bí kó sí kàwá àwọn àti ń gbé ìwúrí àwọn kan tún gbé e, náà jù báyìí wọ́n tún jù ìwúrí náà tún pò yìí wọ́n tún róòlù ẹ̀ báyìí ah ìyá wọn jẹ́ kẹfẹ́rí o wọ́n tún sọ sínú bẹ̀ wọ́n wọ́n da ìyẹ̀pẹ̀ sí wọ́n tún jà àwọn ẹ̀ka tún bẹ́ lórí ẹ̀ wọ́n tún jó ojú ẹ̀ kàn fẹsẹ̀ kí orí rẹ̀ tán jó tán àtúgbàgà síbẹ̀ ọtí dọ̀tí síbẹ̀ ọ̀rẹ́ mú ọ̀dà tó ń mú lórí rẹ̀ ẹ wo iyì tó mọ́ wà lára mùsùlùmí tí mùsùlùmí bá dáyà láyé so ìdí ni tó fi jẹ́ wípé kóńgó orí gbogbo nǹkan òun náà ní kọ́lọ́ ṣe àrùn mùsùlùmí ohun rẹ̀ tó ga ni àpọ́nlé tó ga ni bọ́ọ̀ jẹ́ mùsùlùmí lọ́kùnrin iyì rẹ̀ wà ń ìyẹn ní ń dun àwọn ọ̀tá Islam tán fi ń sọ wá lókọjá ìṣe tiwa àwọn náà mọ̀ pé mùsùlùmí ìṣẹ̀lẹ̀ burúkú wọ́n mọ̀ ṣùgbọ́n tó bá ti lébẹ̀lì wa pẹ̀lú burúkú ni àwọn ẹlẹ́mọ̀ fojú burúkú wa ṣùgbọ́n wọ́n mọ̀ nínú ẹ̀mí wọn ẹlòmíì pèrífà kó bá wa da nǹkan pọ̀ ju kó bára wọn da nǹkan pọ̀ lọ ṣùgbọ́n mọ̀ pa àní ṣàwòsí wọn àwa ń gbó tibulẹ̀ kó rí àmọ́ ronú àlìkìyàmà àmọ́ ronú ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kò sí àlìkìyàmà kankan adúgbò lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn tó ṣe wá ní mùsùlùmí ìyàtọ̀ tó ń bẹ bayna al-rajul wa bayna ash-shirk wal-kufr tarku as-salah ìyàtọ̀ tó ń bẹ láàrin mùsùlùmí àti kúfòrò àti shirk òun náà ni gbígbé wọn jù sílẹ̀ o akhrajahu muslim fi sahihi wa hadha al-qawlu asah ọ̀rọ̀ yìí tó lálàáfíà jù gẹ́gẹ́ bí mọ́kí fàáfà wa tán kọtíra yìí Sheikh Al-Albani rahimahullah òun náà nípa ẹni tí ò bá ti kírun tó ti kú lórí pé kò kírun onítọ̀ ti di wọ́n ní wàhádà alkaul asọ wọ́n ní ọ̀rọ̀ yìí òun ló lálàáfíà jù bó jẹ́ jẹ́ pé ọ̀rọ̀ àfáà wa Sheikh Al-Albani rahimahullah àtàwọn àfáà míì náà àwọn sọ pé ẹni tí ò bá kírun tó bẹ pé òròjú ni òjò kírun pé kì í ṣe kèfèrí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tó bá kírun pé ìran kí ní jẹ́ bẹ́ẹ̀ wọn àtọ́lọ́wọ̀n ọjọ́ sàdéhùn aláyọ̀hál ra àwọn àfà méjì yẹn náà ni àfà wa sheik bùnbà sọ́rọ̀mọ́lá wọ́n ní ọ̀rọ̀ tẹ́wọ̀n sọ yìí òun ló lálàáfíà jù lérí wípé ẹni tó bá ti fi hàn lẹ̀ tó kú lérí ẹ̀ pé kèfèrí ni yálà ó jọrò jù ni yálà ó jẹ́ pọ́tako ni tó bá láti tí ò bá láti kí òun kú kèfèrí ni ayatil qur'ani alwarida fi sha'ni salah ètò jẹ́ àwọn sọ bẹ́ẹ̀ nítorí àwọn àyà qur'an alwarida èyí tó wá fi sha'ni salah nípa ọ̀rọ̀ ìrun wal المذكورة al madhkura àti àwọn àdísì فعل كل صلاة في وقتها inshaqqu alayhi fi'lu kulli salatin fi waqtiha wọ́n ní kódà nínú ẹ̀dẹ̀ tó ń bẹ nínú ìrun ẹlòmíín bẹ àárẹ̀ ń ṣe é àti lè wá máa kí zuur kó tó kí ásírì lásìkò ẹ̀ ó lé ó ní lára tó tó bá ti tiraka kí zuur báyìí tó bá fẹ́ gbẹ̀lélẹ̀ báyìí ẹ̀gbẹ́ yẹn àti lè tún yí ẹ̀gbẹ́ yẹn padà yóò sọ̀rọ̀ fún wọn ni wà ní ṣọ́kọ̀ alẹ́ ìfẹ́ ìlúkù lè sọ láti fi wọ̀ tí a tó bá le fún aláàrẹ̀ kan láti lè máa kí gbogbo ìrun lásìkò rẹ̀ wọn ni falahu lè jẹ́ ọmọ bayna zuhuri wal asr ìgbàláyé ń bẹ fún tó bá ti dàsìkò zuhuri kó kí àsìrì rẹ̀ náà kó lè ráàyè rest aláàrẹ̀ ni o kó kí pọ̀ báyìí wà bayna al maghrib wal isha maghrib àti ṣáyẹ̀ náà kó kí papọ̀ jamu atẹ̀kìdín tó bá wù ó lè kọ́kọ́ kí àsìkò zuri kò kí asiri àsìkò magrib kò kí ìṣà àwọn jamu atàkìr tó bá sì wù ó lè lọ zuri rẹ̀ lára tí asiri bá ti ń bọ̀ tó bá ti súnmọ́ òye wà kí zuri àti asiri papọ̀ àbí kó fi magrib ilẹ̀ tíṣà bá ti fẹ́ wọlé mẹ́wàá kí magrib àti ṣáà yóò fi jẹ́ pé ẹ̀mẹ́ta ni ó mọ̀ kírun lójúmọ́ kò wọn èyí jọ ìrìn àsùnbá àmọ́zúrí owó jìnà síra wọn so yóò kì súnmọ́ zúrí àtàsírí yóò kì papọ̀ magriba àti ṣáà ẹ̀tún wo èdè so wáì tó fi wá sọ pé ò ní kì so ìdí tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ó yẹ ká sọ fún gbogbo ayé àwọn èèyàn ò ka ìrun kún pàápàá jùlọ ẹlòmíì orí lásán ló ń fọ yóò ní ah ọlọ́run mi ò rorò ọlọ́run mi ò rorò òun gan mà pé nígbà tó ń wà ní torí òfò òun ò lè o báyìí ọlọ́run bá kì sọ kì í ṣe kà ìwọ la ìmọ̀ kan dà ọ́ làwọn bóri bá ń fọ́ ọ tó lágbára tó pé òòlè torí pé orí mi máa ń fọ́n àdínkù tó bá tẹ orí yẹn balẹ̀ báyìí bí ẹni pé yóò sì ẹ kò ní ìdíkò forí kalẹ̀ ó ti ní bó ṣe kì la yóò kí bó bá ṣe insha àkọ́dàmà asọ̀rọ̀ ma zuhur tó bá fẹ́ ó lè kí zuhur àti asir asiri yóò kọ́kọ́ kí wọn papọ̀ wà insha akhara zuhur ma asir tó bá sì wù ó lè kí zuhur ní àsìkò asir wà insha àkọ́dàmà isha ma almagri tó bá wù ó lè kí ìṣá rẹ̀ lásìkò magrib wà ìṣá akhara magrib àmà àlè ìṣá tó bá sì wù ó lè kí magrib ẹ̀ ní àsìkò ìṣá nítorí kọ̀ndíṣàn tó wà. amal fajr ṣùgbọ́n àrùn àsùnbà fàlà tujma lima qablaha wọ́n èyí pàápọ̀ mọ́ ìrùn tó wà níwájú ẹ̀ wala lima ba'daha àìsí kí ìṣáyà tàṣùbà àpapọ̀ lẹ́ànà waqtaha munfasilun amma qablaha wa amma ba'daha torí pásìkò ti àyè àṣùbà ọta kété sí ìrùn tó wà níwájú ẹ̀ àti ìrùn tí ó wà ní ẹ̀yẹ wàhádà hádà ba'd ma yata'allaqu bi ahwalil marid eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣesí aláàárẹ̀ fi taharatihi nípa bí ó ṣe máa ṣe ìmara wa salati àti bí ó ṣe máa kírun àlàyé rẹ̀ láti ṣe òun wọ́n tí ò bá yé òun ló ti gbọ́ bó o ṣe gbọ́ yìí náà kò sí àdúrà táwọn abẹ lọ ni pé Ọlọ́run má jẹ́ kí àárẹ̀ wa kó pọ̀ ju àlàáfíà wa lọ kò sí bá a ti fẹ́ ṣe àmọ́ síkì bá a sì síkì alẹ́ tó síkì lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ká lè ṣàlàyé ẹ̀ fún wa wa as'alullah subhanahu wa ta'ala abdullahi ọba nínú títóbi rẹ̀ an yashfiya mardal muslimin kọ́lọ́wọ́n ọba kó fún àwọn aláàárẹ̀ mùsùlùmí kó bá fún alálàáfíà wa yukaffira sayyi'atihim kọ́lọ́wọ́n ọba kó sì ṣe àhádàánú àìdá wọn wa an yamunna alaina jami'an bil afwi wal afiya abẹ́lẹ́ wọn bá kó kẹwa lápapọ̀ pẹ̀lú kó sàmójú kúrò kó sì sàlékún àlàáfíà wa fi dunya wal akhirah innahu jawwadun karim ẹ̀rọ ẹ̀rọ ọlọ́wọ́n ọba láyà tí a lè kí a ma torí pé ọlọ́wọ́n ọba yìí ọlọ́ba ọlọ́rẹ̀ olójú àánú wa sallallahu ala nabiyyina ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wa ala wà àti báyìí bí ìsá ilẹ̀ yorùdí àti àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàbí pẹ̀lú dáadáa títí dijọ́ ẹ̀sán ẹni tó kọ tírà yìí al-mufti al-aam lil mamlakati al-arabiyyati as-saudiyya olùlanilọ́yẹ̀ àgbà fún gbogbo ẹni tó ń bẹ ní orílẹ̀-èdè Saudi Arabia al-mufti nípa ìdájọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí a ṣe máa ń ní mínísítà fún finance a ní minister fún education minister fún religious affairs ọ̀nà pè ní alimufti ní saudi gbogbo ntọ́jọ mọ́rọ́ ẹ̀sìn o kàlẹ́ sàdédé máa sọ nǹkan kan tá bá gbà ọ́ mú ọlọ́dún mọ́tàlásí ọ̀dá ọlọ́dún dá wa sílẹ̀ tàbá kan àwa yorùbá ọlọ́nkọ́sá sàánú wa akérùn ní mọ́tàlásí kan mọ́sálásí yẹn ẹni tó wá jẹ́ ìmáàmù mosque wọn ọmọ ẹ̀ka hafiz ni ṣùgbọ́n ọmọ yẹn ẹ̀ka àwọn alábá ọmọ tóbi ọmọ èké ni yóò ti máa pọ̀ ọmọdé ni ṣùgbọ́n ó tóbi èyí ó lò pa àgbàlagbà níbẹ̀ tí èyí ó mọ̀ pé ni nínú òṣèṣì rẹ̀ náà ẹ̀ mọ̀ pọ̀ ọmọdé ni bí kásìkò òun wà tó báyìí gbogbo yẹn ló máa sọ kó gbé bọ́ọ̀lù kó máa gbá bọ́ọ̀lù kó máa sáré gbá bọ́ọ̀lù kí ó lè gbá bọ́ọ̀lù lóye tẹ́ǹbọ̀ pé afọ afọ afọ afọ kó máa gbá bọ́ọ̀lù káàkiri bẹ̀tọ́ mọ yẹn sì ti bẹ́ẹ̀ hafiz ó ti akura bàbá rẹ̀ wá sí bẹ́ẹ̀ àsìkò ìwọ̀n magrib ni wàá tó àwọn masjid tó wà lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì ọmọ yẹn wá àwọn tó jágbàlagbà náà jọ sàwọn dé ganan wọn ti mọ ọmọ yẹn ló ṣáájú lókè wọn bàbá kírun tán bàbá kan àti bàdán bàbá ń ti wá àbá yẹn ni pé tọ sàmà àlékún ọmọ lọ́rọ̀ o ha wàláì kí ló ṣe bàbá yìí pètè mọ lọ́rọ̀ o ẹ ẹ dákun ẹ jẹ bá gbọ́dọ̀ bá ẹ máa bá a sọ fún wa mi ì sọmọ kí mi ì sọmọdé nídìí kí ó yìí mi ì sọmọdé àfáà ni mí ní nàìjíríà pé nínú fíkì ìdẹ bá ti kà á ọmọ tí ò bàlágà kọmọ sáájú kírun fún wa gíní kankan kan alárúbá yẹn pé iṣu àwọn yẹn ni pé kí ni sọ ah, ẹnìkan wá ní láàlá wọ estepsir yẹsàl àmà láàyè àlẹm wọn ni ah, ìjọ òye ló ń béèrè kì í ṣe pé ó ń béèrè question ni pé alábàdàlá àjíwò bẹ́yìn nù là má fà yìí nà kọ́ọ̀lọ̀ wà ẹ̀yìn èèyàn rẹ̀ ṣàlàyé ti béèrè àwọn èèyàn yóò gbọ́ ìjì ń wí wọ́n sá dọ̀gbọ́n rọ̀ jáde wọn bàbá alágbájá ọlọ́run ọ̀hún <laughs> oh, tó fẹ́ dálẹ̀ yìí <laughs> ìsà ńlá gidi pé rárá ẹgbẹ̀rún kan kan kó tí àwọn wá ẹgbẹ̀rún kan mọ̀ ní gbọ́pọ̀ jáde yìí tó tún kọ́kọ́ fi fọ́lẹ̀ rí pé òun ọ̀gbọ́lá bá wá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ má ṣàlàyé wọ́n sàrọ̀ jáde inú mọ́tálásí wọ́n sọ àǹdọ́gbọ́n fọ́ọ̀bù lẹ́nu máa lọ nílé irú àwọn èèyàn aláìlẹ́kọ̀ọ́ báyìí máa wà fèdí tó fi jẹ́ pé ní Saudi mufti am ti wà àgbààfà tó jẹ́ olùlanilóyè àgbà lórí àlámọ̀rí ẹ̀sìn àwọn náà ni àfa àwọn tí wọ́n kọ́ tíra yìí àwọn tó ní rọ̀ís ayéhàtì kìbáàrù ulama wa idarati al-buhuth al-ilmiya wal-ifta àwọn ni alága àgbà fún ìgbìmọ̀ àwọn àfáà èyí tó ga jù lórílẹ̀‐èdè Saudi Arabia kìbárò lè rọ̀dàmà tá a bá ní kìbárò lè rọ̀dàmà àwọn àgbà àfáà ní gbogbo orílẹ̀‐èdè Saudi Arabia àwọn alága wọn tẹ̀gbẹ́ tán bá fẹ́ jókòó sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àwọn ni wọ́n ní fáínàsì bàbá tán kọ̀tara yìí wà idaratul buhuthil ilmiya gbogbo tó ní í ṣe pẹ̀lú rishas pátá nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò gbà wájú wọn kọjá kó tó jáde wal ifta ìlanilọ́yẹ̀ pé kí lọ́lọ́run kí ni ìdájọ́ nǹkan báyìí yóò kọjá lọ́fíìsì wọn kó tó jáde bọ́ta àwọn náà ni Abdul Aziz bin Abdullahi bin Baz rahimahullah rahmatan wasi'a bàbá yìí ti jáde láyé wọ́n ti fi láyé sílẹ̀ kọ́lọ́wọ́n kọ́ bá wọn oníjì wọn ẹlòmíì ti ti wà ń bẹ̀ sí wọn ṣùgbọ́n tí ó wà á yẹ ọ̀lẹ́nu pé sọ́wọ́n kí bàbá yìí ò rí nà àfọ́jú ni kò rí nà kọ̀ wá sí yóò kọ bọ́ọ̀ bá kò tí hadith náà la la la hadal hadith fi sọ ilé bukhari nínú bukhari lọ́wọ́ àkíyèsí ní muslim yóò sọ kò sí rìnà tó rahimahullah rahmatan wasi'a akhadallahu basarahu wa awadahu bil basira tó kọ́lọ́wọ́n bá àwọn èèyàn bá ń bẹ tọ́lọ́wọ́n fi wọ́n kẹ́ẹ̀sìn tọ́jọ́ pé àwọn àríkọ́ṣe dáadáa làwọn èèyàn jẹ́ fún gbogbo wa tó kọ́lá lọ mọ́ fìdí fọ́gbá ládùúgbò yín wọn àdúgbò yín gan wọn ọ̀dọ́ ọmọ ń bẹ́ẹ̀ àwọn àlọ́ náwó ní mọ́kà láàrin àfàgbàyọ tó àìmọ́ká gbogbo àwọn káyọ̀ kọ́lọ́n kí ó ṣàfihàn kódà mi ò mọ̀ bóyá ọ̀dàbẹ̀ pé àbọ̀ ayman ṣe késẹ́ẹ̀tì kan fídíò lórí dọkumẹ́ntìrì ìtàgbésí ayé Sheikh Bin Baz sọ kò sí ń <laughs> kò sí ń so ó yẹ kéèyàn ò ní lọ́wọ́ ká fi mọ ètò ìgbésí ayé bàbá yẹn àti kékeré ni òtí rí nàmọ́ tẹ́gbọ́dọ̀ wá ń bí ni báárà ni ọmọ tọrọ ni ọmọ tọrọ báárà ẹ wá wo ẹni tó padà di àgbà láìbìrì rẹ̀ nìkan ọbẹ̀ tó mọ́sálásí mẹ́ta ẹni tí ò rí nà láìbìrì rẹ̀ ìyẹn nìkan sì kọ́ nínú tọ́lọ̀ ń ṣe fún bàbá yìí ọlọ́run ṣe ọ̀rọ̀ fún bọ́lọ̀ ṣe máa ń sọ̀rọ̀ báwọn afa ẹ̀ pàápàá lówó nínú aṣọ tọwọ́ ṣùgbọ́n bí ṣe máa assist àwọn èèyàn làwọn yóò fi máa fura pé ah owó wà lọ́wọ́ rẹ̀ ṣéèkì mo bá sọ̀rọ̀ ìgbàwọ̀lá wọn èyí dá jẹun tó bá fẹ́ jẹun àárọ̀ kò sí yẹ́rẹ́ àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ in táwọn àlejò náà ní tó bá ti jọjọ jẹ bíi mẹ́ta tó bá mú jẹ ń bẹ̀ náà tọ̀sán náà àwọn èèyàn wà lọ́dọ̀ rẹ̀ náà alẹ́ náà kì í dá jẹun títí tó tẹ̀lé láyé ní ṣe máa ṣe kò sì sí ń tọ́ ọwọ́ ọ̀rẹ́ tó bá ti ní kọ́dà kó dé fifteen million yóò gbé wọn yóò lè máa wọn lọ bí èèyàn bá sì rí ẹ mọ̀ wò pé ṣé bàbá yìí sí kánú báyìí tẹ́ẹ̀rẹ́ báyìí ló ṣe rárá rí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fowó ara rẹ̀ san owó oṣù fún wa ní gbogbo àgbáyé rahmatulah rahmatulah wa sẹ́yìn so báwọn afáàrí ṣe lò sẹ́ni ayé wọn yẹn èyí tọ́lọ̀ fi sáwọn ara àwọn àfà yóò lè wà mẹ́ ṣùgbọ́n ẹlòmíì tẹ́ àfà yóò sàní ah, àfà <laughs> òfin àwọn òbí ṣe ọlọ́run láti ṣe ọlọ́run káwà ní ọlọ́run láti ṣe kọ̀dẹ̀ sí tí ń fà á ju bí alẹ́ amálù bẹ̀rẹ̀ ẹ̀yìnmí o máa fi ṣiṣẹ́ ṣe ìmọ̀ téèyàn mọ̀ tó yìí lò ọ̀ ní fún ọjọ́ ìyàkẹ́yà ń dáńpẹ̀ nímọ̀ náà láti gbọ́ yìí èyí tá a ti gbọ́ yìí lèsì ó ti dẹ́kun tí a lè wáyé tó bá ti pérú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ ó sì kì ọ̀ wá kírun sọ́ọ̀sọ̀ kò tí ì gbọ́ ni àtẹ̀gbẹ́ni tí ó tí ó mà ìwọ ti gbọ́ ó yẹ kó o lò àbí kó o ṣàlàyé ẹ̀ fáwọn tí ó mà náà bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí a ti máa ń gbọ́ náà pé kíní yóò da kíní yóò da kíní yóò da ìwọ síbẹ̀síbẹ̀ náà a tún máa ṣe ó jẹ́ tùnà rẹ̀ àwùjáde náà jẹ́ lórí ìtọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí wọ́n mọ́sá ìdí sí ti àkà ìkóso wa láǹfààní abẹ̀rẹ̀ tíra ọlọ́run sì nàka pàdé ẹ̀ lé ẹ wú ẹ san tí ó lọ bàbá bàbá kò sí láyé mọ́ ládàá yóò sì lọ bàbá ní ti ládàá àwọn àfa tí èyí lè dùn pẹ̀lú ìjọba tó lè lọ́dọ̀ àwọn ìpínlẹ̀ tó kàn báwa ṣe ń ka ẹ̀rọ ló tún mọ ìpínlẹ̀ tó kàn ẹ̀rọ ló máa tọ́jú wọ́n ti translate sí English lóríṣiríṣi àwọn yóò tún máa kà ládàá yóò máa lọ gbé ìlú náà òye táwa náà tún kalẹ̀ lórí oṣù àwọn náà láǹfààní kó tó bá wà ní sínú mi sáàmì iṣẹ́ òwe bàbá tí wọ́n kọ tíra náà tọ́lọ̀ kì í sọ àmì insha Allah ta'ala a ó tún mú tíra mi bẹ́ẹ̀ yẹn ṣe máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nílé kì í ṣe pé káwá di ọgbọ ọjọ́ irú ọjọ́ òní báyìí káwá ní tọ́ kí ni ká tọ́pìkì wo ni ká yẹ̀wò lélẹ̀ tọ́pìkì wo ìdẹ́bà ti rò náà ni Islam and ìwọ lọ sọ bẹ́ẹ̀ o <laughs> oríṣiríṣi àwọn ìwọ ńlá kankan Islam in the cross nìkan in the cross road Islam kí ni gbogbo láti rà ṣe yìí ìsórí àǹkan gan náà lè sọ ṣèbí kọ́kọ́ mọ́ analysis náà ni lóti ṣùgbọ́n làámọ̀ rí ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ẹnu àwọn àpá àlọ́lọ́ fèsì ọ̀rọ̀ wọn láti kàyé kì í sọ̀rọ̀ tèmi àbọ̀rọ̀ tèmi kì í sọ̀rọ̀ tèmi bímọ ẹ̀sìn ṣe rí nìyẹn ọmọ ń wá ní ọgbọ́ lẹ́nu àpá rẹ̀ ẹgbọ́ ẹgbọ́ ẹ̀ka bí ṣe bó ṣe rí nìyẹn a gbọ́dọ̀ sọ nǹkan tuntun yìí tó ń ba ayé jẹ́ nìsín nìyẹn tá rìsáàsì tó o lè ka kùránì o mọ o mọ usul o mọ ni on translation lẹ́ẹ̀fì ma rí mò ń wò lórí youtube eh, kí lórúkọ làtífù adé kí lórúkọ yí èkó yìí eh, ṣé jamiu ni àbí làtífù ṣé jamiu ni jẹ́ eh, ọ̀n <laughs> òun àtàbúrò yìí <laughs> mo ní ah, àbúrò yìí mọ́ ṣe ẹni tí ò lè ka kùránì ó dẹ̀ ń tàpẹ́ òun mọ àfà tó àfà lò ah irú àdàgàdà wo àwọn òun náà lọ ń gbélé yìí ṣe múná kọ́ṣà wípé kán mẹ́rin wà nù kùránì ìtọ́lọ̀ bá ti sọ wípé wọn kan má gbélé kùránì wo tó ń ká àti òun náà ni pé wọ́n ka jésù lágbèlè ìmọ̀ wo ló ní ìmọ̀ wo ìmọ̀ wo ló ní ara àwọn wàhálà ti máa dálẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ látòrí rẹ̀ kí kó ṣàánú ẹ̀kọ́ kan wà ìmọ̀ ẹ̀sìn ó ti lójú pò ó ti níbi tó o ti gbà á ó ti níbi tẹ́ni yẹn náà ti gbà á ó ti níbi tó o náà ti gbà á bó ṣe ń lọ nìyẹn kò sí akamọ́ tara wa in academics ó rí bẹ́ẹ̀ tó o bá ti wà lọ́ndà ọ̀gá kan tọ́gá yẹn bá ti ní area of specialization kan ibẹ̀ náà ni ẹ̀yin ọmọ rẹ̀ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ibẹ̀ náà ni ó máa lọ so ó ní authority yín gbogbo tẹ́ bá ti ṣe ẹ̀ máa refer sí àwọn nǹkan in academics bó ṣe rí náà nìyẹn tòkàlì kan wá dé kọ́kàn sọ kọ́kàn gbà ọ́ ẹ sọ fún pé ah, tó bá yẹ pé ní fíìdì eléyìí tá à ń sọ yòówó tó bẹ́ẹ̀ nítorí pé àwọn yẹn ti lo táìmù tó pọ̀ láti ṣe research lórí nǹkan yẹn kí lọ fẹ́ sọ research ló ṣe so látara àdìyẹlẹ ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó kọjá nítẹ́nìkan ọkàn tẹ̀tẹ̀ ọkàn sáà pé kéèyàn owó láwàdì àbí ọmọ ọwọ́jà làbí àkólóhùn ní wọṣọ mímọ́ láyé sẹ́yìn bá láàfin fún bí hospital ṣe wọ́n fáwọn lówó àwọn kan wá sọ pé ah, ẹ̀yin ìjọba ṣe ẹ̀ráwà tẹ́ ń ẹ̀ fún wa ní nǹkan kan àwa mọ ẹ̀mí àwọn èèyàn wọ́n bá lọ ọjà wọ́n lọ ra kóòtù white yẹn wọ́n sì ra kìnní kan báyìí wọ́n fi sétí wọ́n gọ́ọ̀mẹ̀ntì ẹ má fún wa lówó fi sabilillah àwọn ọmọ tìrìtì àwọn èèyàn gbogbo ẹ tó bá ní ìdí abẹ tádà ọba rìn àáké yọ la ikùn ẹ tó ẹ mọ wọlé ẹ rí i pé àníyàn wọn dà àbáníyàn dà wọ́n rí páwọn nọ́ọ̀sì àwọn dókítọ̀ wọ́n fẹ́ràn owó lójú wọn dà sẹ́lẹ̀ pé ẹ má tiẹ̀ fáwọn lówó ń tàkùn ṣé gọ́ọ̀mẹ̀ntì ó gbà torí pé ẹ̀mí tí ó sọnù níjọ̀kan tá bá ṣiṣẹ́ <laughs> yóò ju iye ẹ̀mí tó sọnù lójú kan gbà táwọn dókítọ̀ dà sẹ́lẹ̀ lọ bọ́rọ̀ mẹ́ ṣe rí nìyẹn ẹ̀ ẹ̀ ní kàwé àkọ́kọ́dà láwà ní mi sáà àyè omi <laughs> láwà ní mi kódà kọ́ lásán gbé ìjà làbí àná ṣé èèyàn sọ́dà kan innamal ilmu bit-ta'allumi èyí ń kọ́ ni ó látara àdéhélé kí ọlọ́run bá kí wọlé àtọ́jú rẹ̀ kọ́ sànà gbogbo àwọn àfa tí wọ́n ń jẹ́ àríkọ́ṣe dáadáa fún ayé ọlọ́run bá ṣàbà bá kí èsì wọn kí ọlọ́run bá kí ó lo ìkọ̀kan wa náà ní sábàbí dáadáa bí rahmatu ya rahman rahim insha allah ta'ala a ó tún mú tírà mi tá a tún rí pé ó ṣe wá ní àǹfààní pẹ̀lú kó tó di ìjọ mẹ́jọ ní ìmìlá ta'ala wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima náà jama tí wọ́n ti kí zuhur tí wọ́n sì ti kí raka méjì àkọ́kọ́ kéèyàn tó parapọ̀ báwo ni èèyàn ó ṣe kírun rẹ̀ ka méjì tí ènìyàn bá ti wa ba ti kírun tán bá ti kírun tán bóòlù yóò ṣe kí ọ̀nà méjì lèyàn lè lè kí tó bá ti dìde sọmọ pé èyí tó bá èyí tí wọ́n ké fatia àtàkè sóra sí méjì tó kù tó bá fatia nìkan ni wọ́n ké so tó bá fẹ́ dìde o lè ké méjì ó ké fatia ó fi sóra sí ìkejì ó ké fatia ó fi sóra sí o lè ké báyìí nítorí ṣe yẹn ní kọ̀ọ̀dọ̀ ọ̀mà fatakùn fàkùdọ̀ o lè ké bẹ́ẹ̀ tó bá sì wọ̀ ọ́ o lè kí méjì kó o kí fatia nìkan pàmò àfáàtà kún fa àti mọ́ ó ṣe ètì máa mú jọ méjèèjì náà gbàlá yọ ọlọ́wà náà wọ́n á sọ. سلام رسول الله لا فرق بين الصلاة المكتوبة المفروضة وصلاة النافلة قيام ركن من أركان الصلاة على الإطلاق سواء كان فرضا أم نفلا هذا والله أعلم irun ọ̀ràn yẹn àti náfìlà kò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dà níyẹn nìkan náà lọ tó ti ọ̀ràn téèyàn dánú ọ̀ràn yẹn téèyàn bá dánú náfìlà náà èèyàn sàn tààrà náà kánàrò kírun ọ̀ràn yẹn ló jẹ́ nínú irun ọ̀ràn yẹn àmọ́ náfìlà nígbà míì ní ọ̀rọ̀ táwọn àfàṣọ ṣé téèyàn bá yàn náà fìlà èèyàn lè fínú fídọ̀ kí nǹkan kan má ṣe yàn kéèyàn ó sì jókòó yan ogun náà fìlà bẹ́ẹ̀ èèyàn lẹ́sẹ̀ hádà wọ asọ́fọ̀ àkọwà lè dẹ̀ o lè fẹ́ yàn náà kó o jókòó kí gbogbo náà fìlà èèyàn lẹ́sẹ̀ ṣùgbọ́n dídìde kírun níbi ìwọ̀n tọ̀rọ̀ yàn téèyàn lálàáfíà tó wá jókòó èèyàn náà ó yàtọ̀ sí then wọ́n ní سؤال القائل ثم عرف سوف سأعود إلى هذا دعني أقرأ mo rí nínú ìwé kan tí wọ́n lò sallallahu alaihi wasallam fún ànábì wọ́n tún lò fún ànábì Ibrahim sólẹ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n lè lo sallallahu alaihi wasallam fáwọn anábì ọlọ́run tó kùtà kódà wọ́n lè lo alaihi salatu wasalam fáwọn anábì ìlàkùsí tó burú bẹ́ẹ̀ kí èyàn ó náà ó kírun òun ló dáa jù yálà ó jẹ́ nàfílà ni àbí ó jẹ́ irun ọ̀ràn yẹn waqumu lillahi qaniti ṣùgbọ́n irun nàfílà nínà ló yẹ sọ̀rọ̀ yẹn nínú nàfílà sòtì bẹ́yàn bá kí nàfílà tó di pé èyàn jókòó sí nàfílà nàfílà yẹn ò bàjẹ́ èyàn ò ní tàrà àmọ́ nínú ẹ̀san èyí tí èèyàn náà rò kí ládàá rẹ̀ pé ju èyí tí èèyàn jókòó kí lọ nínú nàfìlà pàápàá jùlọ téèyàn bá lálàáfíà yọ ṣùgbọ́n téèyàn bá lálàáfíà èèyàn ó gbà ládàá ní pípé pẹ̀lú bó ṣe jókòó nínú nàfìlà náà ṣùgbọ́n téèyàn bá lálàáfíà téèyàn ní pé bí n jókòó dáre nàfìlà náà ló yà ṣùgbọ́n ládàá yẹn lè má tó ẹni tí ó nà tí yóò ṣe ṣòyẹn ní tàlíkù tí àbúwá náà fi náà ìbéèrè òkú tí wọ́n sì sínú ilé tán sì gbìyànjú gbogbo wọ́n ti bẹ́ẹ̀ sí tí wọ́n sáré pẹ́pẹ́ nílé náà padà wá sí sí ṣé ìjìyà kan ń bẹ fún òkú yẹn kò sí ìjìyà kan fún àtúwẹ́ pókú yẹn lọ́kọ̀ àsọ́ọ̀lẹ̀ pé bóun bá kú o nínú yàrá yìí ọmọ tí o bá sì gbọ́n ṣe bẹ́ẹ̀ jọ keje ní ọ̀wà bá wọn ẹ̀ ọ̀ká wọn fi máa sọ bẹ́ẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ níjọ́ kéje wo ni wà bá ká ló ṣe wà sí ìyá bẹ́ẹ̀ tí wọ́n sì wàá bá tẹ̀lé bẹ́ẹ̀ bó jẹ́ pé ṣẹ́rẹ́ àgbọ̀dọ̀ tẹ̀lé wà sí ìyá bẹ́ẹ̀ káwọn ọmọ náà wàá bá tẹ̀lé bẹ́ẹ̀ òkú yóò jìyà lọ́dọ̀ lọ ṣó ti yé wa ṣùgbọ́n yẹ pé òun ti lọ gbogbo àwọn ìdá mọ́kúbárà tó fẹ́ lọ wúyọ̀ sáàrùn àdéhùn kò wọ́n sá lọ sí síbẹ̀ ọlọ́run kagbara lọ sí sima kagbara bẹ́ẹ̀ ni ìyẹn náà ń pè ní anabuṣu dáadáa wọn lè wò kọ́dà bó ṣe gùn nìkan ló kù mẹ́ẹ̀ kan kó gbogbo ẹ̀ náà ká tún lọ sí ibẹ̀ padà tí ó bá rọrùn bẹ́ẹ̀ tó dà pọ̀ wọn lè ṣe pàápàá jù kékeré tí wọ́n sín yẹn ibi tí ò rọrùn fáwọn èèyàn kí wọ́n lè máa ṣọ́ra kúrò ń bẹ̀ wọ́n fẹ́ kírun ń bẹ̀ àwọn yóò fẹ́ máa jókòó ń bẹ̀ ó ti fẹ́ sọbẹ̀ yẹn di ibi tí ò ní wúlò mọ́ pẹ̀lú wọ́n sì kù síbẹ̀ wọ́n lè lọ gbé kúrò bẹ́ẹ̀ èyí ń rọrùn dáadáa àwọn èèyàn ti ṣe nítorí owó tí wọn ò ṣe nítorí ẹ̀sìn ìgbà tí wọ́n ń ṣe ọ̀nà àràkálẹ̀ èèmọ̀ ṣẹlẹ̀ ńgbàdàn òòsà kan ń bẹ ìrálépo òòsà kan ń bẹ ń bẹ ẹni tó bá mọ àrẹ̀bí àràkálẹ̀ bí wọ́n bá fẹ́ dé ibi ìsìn kan òòsà kan bẹ ń pé <laughs> tí wọ́n bá gbé egun lọ sí gbogbo ẹ̀ mẹ́kan wọ́n ra kọ́lé òsàn kékeré báyìí sí ibi ọ̀nà nígbà tó wọ́n lọ́nà á jẹ́ wọ́n wá lọ bá gọ́vùnà pé ah ọ̀nà ah, gbúdọ̀ òsàn ayébáyé ní kankankan àwọn èèyàn kan bá tún lọ lẹ́yìn pé ẹ̀wò òsàn náà ó gbowó náà ní ìjẹbájú ní sanwó òsàn lówó òsàn yóò ṣì tìlé ẹ̀kọ́ mbẹ́ <laughs> so ní kúkúrú sá òsàn sá gba ọ̀sà gbowó so <laughs> wọ́n dìlé ti ilé òsà tó bá jẹ́ pé èèyàn kan lásán lọ́lọ́ owó lé òsà nísìn wọn ò ní ọtẹ òsà lójúmọ́lẹ̀ <laughs> wọ́n gbowó ilé ẹ̀ wọ́n sì wò ilé òsà wọ́n gbé sínú wọ́n gbé kó níbi ojú ọ̀nà títí kọjá ń títí tó fẹ́ kọjá níwájú ilé kan àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ sin òkú bàbá wọn sí síbẹ̀ ni ṣùgbọ́n wa ni kò sí títí kò láì sí o títí gbogbo bí tí ìjọba ti ṣe kìnníde wọ́n ń fáwọn yẹn lówó gbogbo àwọn tí ọba kan ilé wọn bó lẹ́sẹ̀ ṣe eléyìí náà ọ̀nà débẹ̀ o ah, nígbà tí sanwó kò sí wàhálà àwọn ò lè jẹ́ kí torí pé katapilọ̀ ó bò jáde náà o tí wọ́n bá ti sọ̀nà o tó kó tọ̀ wọ́n lè fáwọn undertakers lọ́wọ́ rẹ̀ wọ́n wá wù náà ni wọ́n gbé kúrò bẹ́ẹ̀ so tábà ti lè ṣe yùn lórí torí owó kí ló dé nítorí tẹ̀sí tó fi wá sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ẹ̀kún ti sọ̀rọ̀ lórí pépà kò gbé yìí o ẹdíkẹ́ nìkan sọ wípé torí ẹ̀sìn afẹ́ gbókù kàkó ń gbé kan ẹ̀rí pé mo ń gbé nísìn so ó sì tó burú bẹ̀ wọ́n bá rí pé wọ́n fẹ́ ṣe dẹ́ni ìbéèrè lórí ọ̀rọ̀ ẹni tí ó fẹ́ fẹ́yàwó courtship kò sí courtship nínú dictionary Islam courtship dating yóò bá tèmi fún òun náà ni ìmọ̀ dátọ́mì lórí tí èyí ṣe tẹ̀lé tó ti ìmọ̀ dátọ̀ dùnú mi lórí tí kìí ṣe kí ni o tí kìí ṣe tẹ̀lé tó ti fẹ́ni tó bá tún ní mọ́ọ̀nì náà ni o tó ní mọ́ọ̀nì cotton courtship àwọn èèbó culture àwọn èèbó ni wọ́n dẹ̀ ní definition fún courtship definition courtship lọ́dọ̀ wọn òun náà ni period of wooing a lady àsìkò tí ó fi máa yẹ obìnrin wo bọ́yọ́ lọ́mọlá bọ́yọ́ gbogbo ohun tí tọkọtaya máa ṣe pátá wọn ò jọ máa ṣe ṣùgbọ́n wọn ò tí ì di ọkọ àtìyàwó káwo bóòlù ṣe máa ń dáná fún yẹn bóòlù ṣe máa ń ṣe gbà gbà wọn máa kọlu ara wọn máa tẹsí tẹsí pẹ wọn máa ṣáàtì wọn máa ṣe oríṣiríṣi rárá tí wọn máa ṣe kí wá ní ìyàtọ̀ láàrin ilé àti islam ṣé islam náà sọ pé ọjọ́ tí èèyàn bá ti róbìnrin gbàrà báyìí ọjọ́ náà ní òdèlé kò lè pọ́sibù náà tẹ̀lifẹ́ lẹ́mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ pé kọjú ọ̀dà ṣé ìjọ tẹ̀ níyàwó ìjọ náà ló wọlé sọ pọ́sibù ni kò pọ́sibù ó sì lè ṣẹlẹ̀ o dáadáa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ <laughs> so wọ́n lọ dúró tì yẹn dáadáa àti láàbà tó lọ sí lẹ́jọ́ mi kan ó sì ń parí lẹ́jọ́ bàbá kan sọ pé òun fún ọ lọ́mọ yìí òun sì ń so ìdí ẹ̀ fún ọ báyìí náà àbábà mú mi wálé àyẹ̀ríkà àṣẹ ìṣe ni òun ò ṣeré bẹ́ẹ̀ nìkan ṣe ń ṣe akéwò gba góòdì òun gba akéwò múyàwó wálé ọlọ́wọ́ sàánú ó lè jẹ́ ẹ̀rọ ó lè jẹ́jọ́ náà ni wọ́n sọ ìdí ẹ̀ náà fún tọ́ alhamdulillah bó jẹ́ jẹ́ pé kò ń ṣe pé Islam sọ pé jọ́dé èèyàn bá róbìnrin náà jọ́ ẹ̀ náà ló ti dìyàwó ṣùgbọ́n yàtọ̀ tó ń bẹ láàárín píríọ̀dù ẹni tó nìkan ṣe àtẹni tí ò nìkan ṣe ni wípé lack of readiness ẹni tó fẹ́ cut yóò máa sọ pé mi ò tí ì ṣe ta o ìyẹn náà ni mi ò tí ì ṣe ta o ìjà sì máa ìjà máa yọlẹ̀ fẹ́ra wa náà cut sí ìwé yẹn ṣùgbọ́n wọ́n tó oníyàwó fẹ́ bàbá ló yá lọ́la ó ti rẹ́dì dìlé tí ń ṣẹlẹ̀ bọ́yá problem wà pẹ̀lú àwọn parent àbí kò tiẹ̀ jẹ́ wípé àwọn yẹn ń sọ wípé tọ̀ ẹ ṣe mọ̀ wípé bọ́mọ yóò bá tiẹ̀ lọ́lé ọkọ náà àbúrò bàbá rẹ̀ kan tí ń bẹ ní ń bẹ lábìjàn ìgbàléyà ni wọ́n wà lé bàbá làtí engi àwọn náà wà lé nígbàléyà gbogbo wọn náà dẹ̀kúrò mọ́ wà ń bẹ àwọn ẹ̀ ṣe sùúrù tó bá di ìgbàléyà wọn ṣe ṣe mọ̀ pé píríọ̀dù sì ti wà ìyẹn ò ṣe kọ́ chip torí pé ó ti yọjú ọ̀fíṣíálì wọ́n ti mọ̀ pọ̀ fẹ́ fẹ́ yàwó wọ́n dẹ̀ ti accept it ṣùgbọ́n bó ṣe tún wá rí yẹn náà ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé o ò ní direct access o ní access sí obìnrin yẹn gbígbẹ́ màá bẹ́ẹ̀ jà ṣe mú ní kọ́ wá lórí kẹ́hìn nílé mi bàbá mo fẹ́ fẹjọ́ rẹ̀ sùn yìí kìyà nǹkan pọ̀ lọ ni ṣé o ti fẹ́ yàrá la màtúbà rẹ ni ẹni tó o dẹnu kọ pé o fẹ́ fẹ́ táwọn òbí rẹ sì ti fọwọ́ sí ṣùgbọ́n wọn èyí tí ì so yìí kí rẹ̀ lé ọ lọ́wọ́ báyìí nínú èyí tí ìyàtọ̀ ti Islam tó fi yàtọ̀ nìyẹn wọ́n bá fẹ́ wá lọ lọ sálámẹ̀sì ó lè lọ ilé wọn wọ́n lè fún wọn lóúnjẹ ń bẹ̀ tí wọn náà bá sì ń lọ lẹ̀ra bí pàdílà kan lọ rà lọ́wọ́ ni bó ṣe bẹ́ẹ̀ bí búrẹ́dì ní kó rà á dọ́gbọ́n lọ mọ́ra àwọn àbúrò rẹ̀ tó bá kọ́ rí nǹkan pé wá rà fún pàdílà kan rà ọkọ̀ àti wáyé lọ́dọ̀ bá bù láṣìírí ó láàánú lójú o <laughs> nítorí lè mú ti hápọ̀ gíláì ìjọ ọba kọ́ dé wọ́n o ti mọ̀ ìjọ òní òtún wá ọ̀rọ̀ akúlíkúlí dàpọ̀ ọ̀rọ̀ akọ́gbìlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọdé ń gbábọ̀lẹ̀ ẹ̀bá bẹ̀rẹ̀ bọ̀ wọ́n ta lé ní iná kàyín tó fẹ́ fẹ́ àti yìí ni so ó ti ń dọ́gbọ́n ọkùnrin lọ́dà díẹ̀ díẹ̀ náà nìyẹn so èèyàn máa fẹsẹ̀ roko ilé ẹni tí èèyàn fẹ́ fẹ́ ọmọ fẹsẹ̀ roko rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ àlọ́bẹ̀ ọmọ so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó ti yé ṣùgbọ́n èyí tí wọ́n ń pè ní courtship òun náà ni èyí western culture ni wọn ò níra wọn fẹ́ kò sì sí àmì pé wọ́n fẹ́ra wọn wọ́n kàn jọjọ́ ń dátọ́ ìdùnnú wọn ń da àmì lórí tí ò lẹ́tọ̀ọ́ kódà gbogbo tí ò lẹ́tọ̀ọ́ ká ṣe wọ́n mọ̀ ṣe gbogbo tí ò yẹ kó mọ̀ sọ náà fàṣà wọ́n mọ̀ sọ ìyẹn kò sí túmọ̀ kankan jù sí ara rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ó padà máa ń jẹ́ àdánwò fóbìnrin àti primary ló ti ń kọ́ tiẹ̀ wọ́n jẹ́ lọ wọ́n ti ń ara wọn nígbà ó di báyìí sí náà ó di báyìí sí gbogbo ẹ̀ ọwọ́ apàdà wọ yunifásitì ọmọbìnrin tí ì lánàá èyí tá à ń sọ personal experience tèmi obìnrin kankan rí <laughs> èyí ń bá ti lọ bá yorùbá sì bọ̀ wọ́n ní àìtẹ́yìn ká làádọ́wọ́ gbọ́sọmọ buhari bàbá àbẹ́ fẹ́ mọ ìwọ́ wu ọ̀yá àtọ̀ ẹ̀ṣọ́ ẹ má bínú á sì máa lọ mú èkúkú mú yẹn sí mú èkúkú mú yẹn sí òkun ẹ̀ ní kọ́ mọ̀ fún ọ kọ̀tà wọn ò sálẹ̀ torí èyí ti yàn mọ́lé àwọn olè torí ẹ̀ ti yàn mọ́lé náà wọ́n sì ti fún ọkọ̀ rí síbi ẹ̀ kì í ṣe dandan kò sí dandan bẹ́ẹ̀ ẹ̀ ọlọ́mọ àwọn àǹsọ̀kún wọ́n á ní wò fún ọlọ́mọ sí òwò náà gara out wáìlò mẹ́ẹ̀ àkójúbá yẹn lọ nígbà tí kò sí dandan bẹ́ẹ̀ so látara àdé eléyìí courtship oríṣiríṣi àwọn obìnrin náà ti sunkún lẹ́nu àwọn mi kọ́ọ̀tì ara wọn fún years almost ten years wọn ò tó fẹ́ ara wọn náà àti rí bọ́ọ̀rọ̀ àkàtọ́ yẹ pé ó ti kọ́ọ̀tì láti secondary school náà ti kọ́ọ̀tì ara wọn àbá yẹn tó wọ university nígbà tó ń sàyẹn tó bá ti wọ school aliwa ṣẹ̀ṣẹ̀ sọpa afẹ́ mú jọ pé ayọ̀jú lé wọn ti láti láti ṣá ìṣàfihàn pé ọmọ kàwé tó sáré wọlé tí kìnìún ọba tó jáde f9 tọ́lá ìdílé àbáyé sọ̀rọ̀ ayé lóde ẹ lọ́ba múra sí wẹ̀ tó àbáyé ẹ̀ sáà sí wọ́n ràn wọ́n rán báwọn tó fi lọ sáfíìsì ìgbà tó wá lọ sáà ni wọ́n á lọ bẹ́ẹ̀ so àwọn àwọn sísà gidi tá a pàdé ní sáfíìsì àwọn gidi àwọn sista gidi kó padà wá fẹ́ sista. àwọn sísà gidi tó lòun pàdé ní ọ̀hún àìwá mọ ìgbìyànjú tó níyàwó fẹ́ tó ti fẹ́ fẹ́ sísà ti pẹ́ àsàwọn àlejò gà mo ti wà attached mo ti wà attached mo ti wà attached ó attached attached títí títí àwọn tó níyàwó fẹ́ gbogbo wọn sì lọ́mọ látàn ẹni tó wá lòun attached ara òun mọ́ àdéhùn dọ̀bìnrin yẹn náà padà disappointed so how can kọ́tíṣìpù kì í jẹ́ ẹni tó níyàwó fẹ́ kò ní jẹ́ oríyàwó ẹlòmíì tí náà ti fẹ́ yàwó ah, ẹ̀dọ̀ sísè ilé nǹkan àwọn ti wà attached nǹkan àwọn náà ti wà attached ah, èwo ni káwọn yẹn fẹ́ fẹ́ wọn ni àwọn ò ti sí. mímọ obìnrin nìyẹn hmm, kì í sọ̀nà tó yẹ kó mọ obìnrin kódà kì í sọ̀nà tóbìnrin mímọ ọmọkùnrin ṣebí ń tọ́ bá lẹ́ẹ̀kì ní ọmọ sí nígbà tó wà á ta wọ́n béèrè lọ́wọ́ ẹni kan ìyàwó rẹ̀ ló béèrè lọ́wọ́ rẹ̀ pé àbá alágbájá nígbà tẹ́ ẹ sì ń fẹ́ mi tẹ́ ẹ máa wá lè wa tì mí tí ì wọlé kò sí tẹ́yìn rà fún mi ó gba mọ̀ wọlé tán lórí ká máa bẹ̀bẹ̀ bó bẹ́ẹ̀ bá jẹ́ ẹ bá ara búrẹ́dì bọ̀ kí ni ibu wà lápá láyẹn ẹ̀ẹ́ àwa ni ọ̀rọ̀ lọ fẹ́ gbọ́ sọ mọ̀ pé ọdẹ tó bá lọ sódò tó bá fẹ́ gbogbo nǹkan dódò dódò tẹja ò lẹ́kì yóò máa fi sẹ́nu yóò máa fi lẹ́nu tó bá ti lè gbé ẹja tán tó gbèdéle tó tó gbọ́gbé tó máa ra nǹkan fún ẹja bá ṣe rí nìyẹn so ọkọ̀ burúkú nìyẹn o àkànmákojúwe ni o túmọ̀ sí pé oyin ò túmọ̀ sí pé lè islam islam fi kalẹ̀ tá a fi máa ń mọ̀ wa pọ̀ ìyẹn ni ká lọ béèrè tó yẹ pé kó o tiẹ̀ tó sọ pé ó fẹ́ ó ti stọ́dì ẹ̀ ó ti mọ̀ ó ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ ó ti ṣèwádìí àwọn tó jọ ń rìn àwọn tí ń bá ń rìn àwọn ẹ̀gbẹ́ àwọn àbúrò rẹ̀ àwọn tó jọ rẹ̀ àwọn òbí ẹ̀ ó ti ní gbogbo fáktì yẹn lọ́wọ́ ìwádìí pípọ̀ kan máa ṣe bínabínabína oríṣiríṣi àdánwò ọ̀kan náà àwọn ọmọ ìyá wa lóbìnrin kan kọ́lọ̀ kó bá aṣàánú rẹ̀ ẹni yẹn ti kọ́ lẹ̀ nísìn kò sí lọ́dọ̀ ènìyàn mọ́ lẹ́yìn bí ọmọ mẹ́rin irọ́ irọ́ kọkùnrin irọ́ irọ́ táwọn àyàn pàwẹ́ mò ń ṣe wá sí àwọn pẹ́rẹ́ǹtì wọn wà ní UK pé òun dẹ̀ lóun ti ṣe dáa ṣe nìka so wọ́n ṣáà ní pé kó n ṣáàtì ẹ̀ lọ ní sísà kan tó ń bá níyàwó so that àwa kan fún mi visa tó bá ti lóyún kó wá bímọ ní UK so wọ́n ṣáà ń dùn láàmú ṣá wọ́n ṣáà fún wẹ̀ tó ẹgbẹ́ jẹ́ fẹ́ nìyẹn wọ́n á try wọ́n á tó wọ́n á ṣáà gbìyànjú wọ́n á ṣe dáwọ́ ẹ̀ bó ṣe sọ̀rọ̀ ẹkùn lọ́dún yẹn lọ́rọ̀ yìí ó clear sí sísá náà bá dé jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ẹ stars àbúṣerí gan nìyẹn kódà àwọn àwọn pẹ́rẹ́ǹtì wa family mo ní ìwé ìbò eléyìí ọ̀rọ̀ yìí ò tú mo ṣe ń wò yìí ah, ẹ má sọ bẹ́ẹ̀ kí ni kàńtà kàńtà gbọ́ ya wọ́n yá ṣe lẹ́ka mínísítà lóyún bó lọ́rọ̀ lóyún kó wa ṣàṣìlẹ̀ kò ṣe sóòrùn náà mami ò tí ì wálé tí mami bá wálé àsopò ǹdó nìyẹn wa <laughs> oko ǹdó níyà títí títí ń sepo níbẹ̀ ní ìyàwó <laughs> tó fi bímọ mẹ́rin irọ́ pípa fún obìnrin ní sáà wọ́n kàlà tó olóbi jẹ́ pé kó o dórí ẹ̀ ó pé tó ti yé kó o dórí ẹ̀ o dórí ẹ̀ ó pé ẹni bá ti lẹ́ni tí ó fún ní mọ́ràn kó gbà mọ́ràn wọ̀ ọ̀rọ̀ àlọ́kọ matrimonial line ọkọ̀ jẹ́ ojú dẹ̀bí wọ̀ ẹ̀ tó bá ti wọ́nù gbèsè ayé ẹlòmíì ó parí fún láyé ni tọkùnrin sì dúkú yẹ ẹ̀yin obìnrin ló lè ẹ̀rọ ọkùnrin bíi tí ẹ ti ta o yóò tún máa ṣe bíi gáígáí káàkiri tí ẹ ti ta gbẹ̀dọ̀ yóò tún máa ṣe kánká ẹ̀rọ pé nǹkan tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin tí obìnrin bá ti ta ó tètè máa hàn yóò tètè hàn so olóòwò jẹ́ kó dọwọ́ ẹni ànábì ní yá ma'ashara shabab ànábì ní ẹ̀yìn ọ̀dọ́ man istata'a minkum al-ba'a falyatazawwaj ẹ̀ ń tọ́ bá ti ṣe tán ó ní kó lọ fẹ́yàwó ẹ̀ ń bá ti ṣe tán kó lọ lọ́kọ fámìlẹ̀ mi ìsọ́tí ìwọ́ tó ọ̀bá tí ì ṣe tán kájú ẹ̀ lẹ fèsì education rẹ fèsì iṣẹ́ rẹ fèsì ẹ̀kọ́ ẹ distraction òun ẹlòmí ọlọ́lọ́mọ girlfriend tó boyfriend distraction ni at the end of the day ẹni tẹ́lòmí padà lọ fún lóyún kì í ṣe ẹni tó fẹ́ fẹ́ gangan wọ́n àti pẹ́lá dáadáa ń bára wọn ṣe káàkiri gbogbo ilé ìkọ̀sí news ẹni àbá wíwú tó bá gbọ́ ọgbọ̀ fún ara rẹ̀ ẹni ọ̀bá sì gbọ́ tọ̀ tó ń kálukú náà ti tó lẹ́rù ló ti tó ń kálukú ti tó tó bá ṣe máa sọ náà láti sọ ẹni tí ó bá gbọ́ pé ó gbọ́ ẹni tí ó bá sì ní gbọ́ tọ̀ kò sí wàhálà mọ́ ìrírí ti sọ tó pọ̀ fún yàn téèyàn ti rí ọ̀pọ̀lọpọ̀ látọ̀ ìgbà ẹ̀kọ́ sàwọn wasallallahu ala nabiyina muhammad sallallahu ẹja dàdúró àti ẹ̀jẹ̀ sallallahu alaihi wasallam sallallahu tasima anta astaghfiruka